فالسلام عليكم ورحمة الله وبركاته أركب فún Ọlọ́run Ọba Ọlọ́run Ọba tí ọpẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ yẹ òun náà ni ọba tí a dúpẹ́ fún a dúpẹ́ fún Ọlọ́run Ọba yìí lórí àwọn orí Ọlọ́run Ọba lórí wa eléyìí tó hàn ní àtẹ́lẹ̀ tí ó pamọ́ eléyìí tá a máa lóore àtẹ́lẹ̀ tí a dá máa lóore gbogbo àwọn eléyìí báyìí àdúgbẹ́ fún ọlọ́run bá lórí àwọn oore wọ̀nyí àtàtàrà ọpẹ́ tí a dó yìí ọpẹ́ tí a dá fún ọlọ́run báyìí àfi ń de oore tí ọlọ́run bá lẹ́kẹ́ láti ṣe mọ́ tó ti ṣe fún wa yìí àfi ń de mọ́lẹ̀ a sì tún tàtàrà bẹ́ẹ̀ náà a tún béèrè àlékún oore lọ́dọ̀ ọlọ́run bá kọ́lọ́run bá lẹ́kẹ́ kọ́mọ́sára ṣe fún ẹnì wa a jẹ́rìí pé ọlọ́run bá yìí nìkan lọ́ba tó tọ́ láti máa fún níjọsìn a sì jẹ́rìí pé anabi sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́run bá ní òjíṣẹ́ ọlọ́run bá ní àlékún ìkẹ́ ọlọ́run bá àánú ọlọ́run bá tó rájẹ́ jẹ́ tán ọlọ́run bá kọ́mọ bá nàbí sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé àtàwọn sọ̀hábà àti gbogbo ẹnikẹ́ni tí ó bá ń tẹ̀lé ìlànà nàbí sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ kìyàmà. a kí ẹnì kọ̀ọ̀kan wa káàbọ̀ sí ìjókòó ad-dinu ìjòkó àdínà nàṣíhà yìí a ìjòkó kan ní tó jẹ́ sí wípé kò jẹ́ in tó pamọ́ sí ẹnu kọ̀ọ̀kan wa tẹ́lẹ̀ torí kìí ṣe pé ìjòkó yìí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni so ìjòkó tó pé gbogbo wa ti mà dáadáa tẹ́lẹ̀ náà ni oníjòkó àdínà nàṣíhà gẹ́gẹ́ bí àwọn Yorùbá wọ́n ní òdú ni kìí ṣe àìmọ̀ fún olóko so ìjòkó àdínà nàṣíhà yìí ìjókòó tó ti tó ti gbajúmọ̀ lọ́dọ̀ wa tẹ́lẹ̀ náà ni ṣùgbọ́n qadara Allahu wa ma sha'a fa'il bọ́lọ̀wọ́ bá nígẹ́lá bá ṣe pé gbogbo nǹkan bọ́lọ̀wọ́ bá ìjìbá ṣe fẹ́ kí nǹkan rí bẹ́ẹ̀ náà ló ṣe máa ń rí ṣọ̀wọ́lọ́wọ́ bá fẹ́ bẹ́ẹ̀ kí a rí àwọn ìdádúró fún àwọn àsìkò kan tí yẹ́ sí pé àwọn ìdádúró yìí kò sí nǹkan kan tó fà á tí kì í bá ṣe àwọn nǹkan tí ó lè mú kí ètò yìí kí ó máa wáyé bí owó àti bẹ́ẹ̀ lọ tòun náà lọ fa àwọn ìdájọ́ díẹ̀ eléyìí tá tó látara àdájọ́ ìwárìí à ń gbìyànjú à ń gbẹ̀ngbẹ́ báwo la yìí fẹ́ tó jí ètò yìí padà bẹ́ẹ̀ náà làwọn ọmọ ìyá dáadáa tí wọ́n láníyàn dáadáa ni wọ́n sì ń wọ́n ń pè wá sákìyèsí láti ibi tó súnmọ́ àtọ̀nà tó jẹ náà pé ah, ìjókòó àdínú nasiha èyí ṣe àríjókòó yìí mọ́ ìjókòó yìí à ń gbẹ̀ngbẹ̀rẹ̀ kí ló dé tí ò ṣẹlẹ̀ mọ́ wọ́n ń gbìyànjú àti gbẹwálù ń bẹ̀rẹ̀ so kódà àwọn tó yẹ pé ọ̀nà wọn jìn dáadáa tí wọ́n máa ń wá tó yẹ pé kódà sì tún retí inú wọn náà lónìí pẹ̀lú gbọ́lọ́wọ́n ba torí pé ní bí alẹ́ àná mo tún gbà pé pé àwọn kan tún ń béèrè pé ṣé ìjókòó yìí sì máa wáyé lónìí àwọn ń bọ̀ Ani, ní insha Allah ta'ala yóò wáyé lónìí so gbogbo apáwátá pẹ̀lú àníyàn dáadáa tá a ní àdúpẹ́ fún wa ọlọ́run bá lè kílọ̀ sàn nìkọ̀kan wa ní ẹ̀san olóore gbogbo àwọn tí wọ́n ní àníyàn tí ò dá náà abẹ́lọ́run bá lè kílọ̀ kọ́lọ̀ kí ó bá wa ṣàtúnṣe nìkọ̀kan tiwa náà tọ́lẹ́lùmí náà àníyàn lómi ló dàbí kó wó ni ìjókòó wọn ọlọ́run tiẹ̀ níjó dìde mọ́ gbogbo àwọn tó rí báyìí náà abẹ́lọ́run bá fún wọn ọlọ́run bá lè kílọ̀ kọ́ irú àwọn nǹkan tí máa ń bẹ lẹ́mí ẹ̀ tí wọ́n máa fi fẹ́ kí nǹkan dáadáa báyìí kó ṣubú ọlọ́run àlíkà kọ́ bá wù sàn kú lẹ́mí wọn ọ̀làlá ilaha illallah. naam insha allah ta'ala bá a ṣe wá bẹ̀rẹ̀ jòkó àdín nasiha yìí padà báyìí an bẹ lọ́wọ́ àlíkà ọlá àdáwò tí ó jẹ kó tún wó padà ọlọ́run má má ọlọ́run má má ọ̀làlá pẹ̀lú gọ́lọ́run ọba ní oṣooṣù àbáṣe máa bá lọ nìyẹn. ètò náà nítorí àsìkò wa a kápẹ́ wa sákìyèsí pé aago mẹ́wàá gẹ́gẹ́ ni ó máa bẹ̀rẹ̀ tí ẹ bá worí ìwé alẹ̀mọ́lé alẹ̀mọ́giri àti oríṣiríṣi àwọn ìtọ́ka tí wọ́n fọ́n káàkiri ẹ rí i pé eh, aago mẹ́wàá òun náà ló lórí ètò yìí máa bẹ̀rẹ̀ lónìí. a ti gbìyànjú ká bẹ̀rẹ̀ láago mẹ́wàá ṣùgbọ́n yìí tá a padà wá rò tá a fi bẹ̀rẹ̀ láago mẹ́wàá mọ́ ni pé àwọn èèyàn máa ń rò wípé tá a bá ti lábẹ̀rẹ̀ nǹkan láago mẹ́wàá a máa tágo mẹ́wàá bọ̀ àbágo mọ́kànlá gẹ́gẹ́ bí àgbọ́yé àwùjọ wa yìí tá a bá wá bẹ̀rẹ̀ láago mẹ́wàá gírì bẹ́ẹ̀ náà báyìí ó súnmọ́ àwọn èèyàn tá a fẹ́ bá sọ̀rọ̀ wọ́n méjì wà lórí ìjòkó wa ní ọ̀dà pẹ̀lú gọ́lọ́ọ̀ba àbáwa lò bí àti máa ń lò bí àgbọ́yé wa ṣe rí láwùjọ yìí àbáwa lò bẹ́ẹ̀ lónìí àwa fi yẹn pè wá sákìyèsí pé insha allahu ta'ala tí àdínú nasiha bá dá aago mẹ́wàá ẹni ká fi sọ́kàpá aago mẹ́wàá náà ní ọmọ bẹ̀rẹ̀ àdéhùn aago mẹ́wàá wa aago mẹ́wàá ní ọmọ jẹ́ kò ní máa jẹ́ àsìkò títí àwa ará áfíríkà wọ́n máa ń wí kò yẹ báyìí ní ti pé African times, African time nìyẹn ọmọ eh, àsìkò ọmọ Africa nù tọ́ba ní nǹkan bẹ̀rẹ̀ lago mẹ́wàá kò ní bẹ̀rẹ̀ lago mẹ́wàá wọ́n kàn fẹ́ fi pèrò ni eléyìí ò rí bẹ́ẹ̀ tó pẹ̀lú gọ́lọ́wọ́ bá aago mẹ́wàá gẹ́gẹ́ òun náà nìjókò àdínú náà sí ha ọmọ bẹ̀rẹ̀ táago mẹ́wàá bá ti ń lù báyìí gbogbo àwa tá a bá rí abẹ́rẹ́ sí ma bá wa sọ̀rọ̀ bára pé tá a bá ti ń ṣe eléyìí àwọn èèyàn náà mọ̀ mọ́ lọ́rọ̀ pé ah, tọ́ba lago mẹ́wàá ni ó bẹ̀rẹ̀ lago mẹ́wàá o bọ́ọ̀ bá ti dìde ó ṣe kí ni o àyò pàdánù ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí yóò ti ṣáájú bọ́ mọ́yàn lọ́wọ́ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ náà so inshallah ta'ala ẹ jẹ́ ká fi sẹ́mi fi aago mẹ́wàá òun náà ni ìjòkó àdínú nasiha òun náà ni ó bẹ̀rẹ̀ so ibà ní tèso àyè jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tá a fẹ́ ká dì sí ẹ̀mí ẹlẹ́ẹ̀kejì nínú etí a fẹ́ kí arígbọ́yé nípa àdínú nasiha òun ni wípé agbèrò wípé a fẹ́ jẹ́ kí ìjòkó yìí kó máa wà lójú kan bí a ti sábà máa ń ṣe tẹ́lẹ̀ gbogbo alamọ̀ yìí pé bí iná la máa ń lò fún jòkó àdínú nasiha tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nítorí kí àǹfààní yẹn kó lè bá a káàkiri kó lè bá a fọ́nká a padà ṣèròrí wípé ká máa gbé jòkó yẹn káàkiri àwọn àdúgbò tí ọlọ́run bá lékelá bá fún wa ní kápá láti rí àwọn àyè síbẹ̀. insha Allah ta'ala sọlọ́bù jẹ́ sí pé ètò ti wà nípa ìjòkó àdínú nasiha eléyìí tó sì ti ń bọ̀ ìjòkó ààyè tí ó máa jẹ́ òun náà ni mọ́ṣáláṣí ilé ọlọ́pàá ní ọjàrá tabade junction wo ni boys ní ọjà ní taiwo ìyànà tó yà sẹ́gbẹ́ òsì báyìí tọ́wáyé pàmò ń bọ̀ látọ̀nà roundabout general báyìí ìyànà tó yà sẹ́gbẹ́ òsì níbi junction wo ni boys yẹn ibẹ̀ lọ́jà yá ìwọ́n tọ́wáyé pọ́nà ta ọ̀nà táìwò sàrẹ̀ láti ń bọ̀ ìyànà tó wà lágbà ọ̀tún ọ̀nà ẹgbẹ́ bí tá à ń bá bọ̀ yẹn tába débi junction wo ni bọ́ọ̀sì yẹn ìyànà ọwọ́ ọ̀tún náà láyà sí tába yà síbẹ̀ ìyànà alákọ̀ọ́kọ́ ìyànà méjì ń dájú nìyẹn àìbẹ̀kọ́ láyà sí àwa tọ̀lọ̀ sísàlẹ̀ díẹ̀ tába tọ̀lọ̀ sísàlẹ̀ díẹ̀ bóyá bí òkú nábì méjì mọ́sálásí ńláńlá tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún yẹn tí wọ́n kùn ní ah, white and green mọ́sálásí ńláńlá tí wọ́n gbé reservoir kíní sọ́dà yẹn eh, kíní kílẹ̀ ń pè é reservoir tọ́mọ́fín sọ omi yẹn so tágbé sí eléyìí tí wọ́n ti ń ṣe níjọ́hun tó máa ń ma pẹ̀lú pẹ̀lú sìmẹ́ǹtì yẹn so a rí níwájú mọ́sálásí yẹn mọ́sálásí ńláńlá ni so ibẹ̀ láti ṣe ìjókòó àdínú nasiha eléyìí tí ń bọ̀ pẹ̀lú gbọ́ náà ba yóò ti máa jẹ́ on twenty five oṣù February inshallah ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù February inshallah ètí ọmọ jákòrí ìbánisọ̀rọ̀ àti olùbánisọ̀rọ̀ ọjọ́ náà pẹ̀lú gbọ́lọ́ba yẹn ọ̀pára máa dé sí gbọ́ wa naam a sì máa gbọ́ ní orí rédíò insha Allah ta'ala a máa gbọ́ lórí rédíò àpapà jùlọ lórí ètò kan tí a máa ń ṣe lórí rédíò lọ́jọ́ Friday láti four thirty láti five thirty láti five to five thirty yẹn ṣeun pẹ̀lú gbọ́lọ́ba a gbọ́ ìkéde yẹn náà àtọ́jọ́ Wednesday náà insha Allah sọ lórí rédíò náà bákan náà so agbọ́ ìjọ agbọ́ ìkéde dé kíni ọjẹ́ ẹ̀kọ́ àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ọjọ́ yẹn àtẹni tí ọjẹ́ olùbánisọ̀rọ̀ fún tọjọ́ yẹn tó lè jẹ́ ìtànmọ́lẹ̀ ṣókí sí àwọn ètò àdínú nàṣíhà níparí ètò àdínú nàṣíhà tí agbédání yìí a rí wípé gbogbo ètò báyìí ó bùkátà owó láti máa láti máa fi túkọ̀ rẹ̀ eléyìí tá a jòkó yìí àwọn tí wọ́n fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn tó jẹ́ olùmọ̀ wa àwọn náà ni wọ́n dá tọrọ kọ́bọ̀ wọn ni wọ́n sáwó jọ tí ìjòkó yìí ti ṣe kíni àtò fi ṣe é ṣe àwa bùkátà ìrànlọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa náà ṣe mọ̀ pé àwọn olùmọ̀ wa àwọn àfa wa wọ́n dààmú wọn lọ kẹ́kọ̀ọ́ gbàtán dààmú tán kẹ́kọ̀ọ́ tán wọ́n tó dààmú wọn fowó ra tíra wọ́n ra rinṣẹ́ irinṣẹ́ mà ra tíra wọ́n tún wá máa náwó láti gbẹ́ pọ̀ fún wa ṣẹ̀rí pé kò dá bẹ́ẹ̀ àwọn náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn náà ni wọ́n tún náwó bá ti jẹ́ so ẹ rí i pé kò nífẹ̀ẹ́ dáa tó àkọ́jẹ́ pé àwọn náà ni wọ́n lọ dààmú kẹ́kọ̀ọ́ àwọn ni wọ́n ra irinṣẹ́ kẹ́kọ̀ọ́ àwọn ló tún máa dààmú láti máa ṣe mọ̀rọ́jà ẹ̀kọ́ yẹn àwọn náà ló tún máa náwó láti máa fún wa lẹ́kọ̀ọ́ yẹn wọ́n yẹ káwa náà lè náwó láti gbẹ̀kọ́ lọ́dọ̀ wọn kò yẹ báyìí nìsín so ẹja wa jọ ṣe papọ̀ ni àwọn afáwa náà máa náwó àwa náà jẹ́ káwa náà máa náwó tá a bá ń ná pẹ̀lú gbọ́dọ̀ bá rí kékeré yìí yóò máa ní ìtẹ̀síwájú gbogbo ládá tí ó bá sì máa tí èèyàn bá máa gbà ń bẹ̀ òǹkàlùkù wa tí à ń kópa lórí bí nǹkan yóò ṣe máa ní ìtẹ̀síwájú náà láàmà pin abẹ́lẹ́ ọ̀bà àdékẹ́lá kúrò kó má dùn wá ní ládá rẹ̀ ọ̀làlá ilaha illallah tó bá ti tásìkò bóyá tó bá kù díẹ̀ tó parí àbí tó bá kù díẹ̀ àbí tá a bá parí á àwọn tí wọ́n máa káàkiri ọ̀dọ̀ wa láti béèrè fún fi sabilillah tí a fi ṣe ètò ilé tí ń bọ̀ inṣàlá tó tó bá ti ń dọ́dọ́ wájú ẹni kọ̀ọ̀kan wa owó tó ní kìmí ẹ jẹ́ kí a máa fi sọwọ́ sínú ní tí wọ́n máa gbé káàkiri yẹn kọ́lọ̀ bá ní kí a kó wá pẹ̀lú kọ̀ọ̀kan wa aqulu ma tasma'un astaghfirullah ni wa lakum wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu alhamdulillah oni ti atigo yẹn inṣàlá ẹlẹ́kùn wọn ní àwa ọkùnrin ẹlẹ́kùn àwọn àga tán wà lẹ́yìn ẹ̀ aníkẹ́dà nǹkan bá wa tó káwá fi spéèsì kalẹ̀ fáwọn obìnrin ó jẹ́ pé ìyàtọ̀ díẹ̀ díẹ̀ wà láàrin àwọn ọkùnrin bá sí sí àwọn obìnrin. bákan náà àkíkọ́tù níta àjókòó sí lónìí àwọn afáwa tí wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run ọba àwọn náà ni Abu anet afáwa Sàrùmí ọlọ́run kúbà dr abu shuaib ẹ̀dọ̀ mashallah abu shuaib wọ́n ti bá a sọ̀rọ̀ nípa akíkọ́tù islam kí ni pàtó islam gangan bọ̀kọ́ tó wà wọn bá a bá a lọ àwọn àfọwà tí wọ́n wà ní orí ìjòkó ká fi àsìkò yìí kí wọn jóhùdù wọn sí ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run kó má ju jẹ́ abáhà máa sọ̀rọ̀ níjọ́ gbẹ̀dẹ̀ kíyàmà látọ̀dọ̀ àfọwà àfọwà ibrahim dasuki ọlọ́run kó bá wa kí wọn ọlọ́run bá wa gba dáadáa yín náà àwọn àfáwà Abu Abdullah àfáwà ìdìgbò eh, sókè tí àdéhùn náà sí àgbé lọ́wọ́ náà ni wọ́n ti sọ fún wa yẹn akí wọn ọlọ́run kó bá wọn sanwó lẹ́sàn dáadáa wa àwọn àfáwà tí wọ́n ṣe program lónìí náà òdu ni wọ́n wọ̀nyí ṣe àìmà àná ni àfáwà Sàrùmí Abu Shuaib ọlọ́run kó bá wa dúpẹ́ fún wa. bákan náà àwọn ìmámù wa eh, àwọn ìmámù wa Qamaruddin gbogbo gbà wọ́n ti máa ń ọlọ́nkọ́ bá dúpẹ́ fún wa. bákan náà abu muhammed afawa nasiru jabata ọlọ́nba kìdàdà fún wa ọlọ́nkọ́ bá dúpẹ́ fún wa náà. àwọn mọ́mú wa sanusi ọlọ́nkọ́ dúpẹ́ fún wa náà. àwọn bàbá wa láti táǹkẹ́ ọlọ́nkọ́ bá dúpẹ́ fún wa náà wọ́n dàjẹ́ kan lọ́n. gbogbo wa táwa lórí jókòó ọlọ́nkọ́ dúpẹ́ fún wa torí pàṣẹ wa náà ní àfikalẹ̀ láti wá gbọ́rọ̀ ọlọ́wọ́n ọba ọlọ́nkọ́ wa kà wá kún mimma نستغفرك ونتوب إليك إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يأده الله فلا مضل له ومن يدلل فلا هادي له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 بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوقف ولو أبا ولو أبا تي أقوى توسي تشكوه ناني أقوى ní gbogbo ìgbà àti ní gbogbo àsìkò nítorí pé gbogbo ìgbà náà ni ń ṣe èèyàn lè fúramà àti àwọn orí tí èèyàn lè fúramà gbogbo gbà ni ọlọ́run bá ń ṣe fún wa àwọn nǹkan mímẹ́ tó ṣe pé orí ọlọ́run ni àmọ́lẹ̀ akáyè ọmọ èèyàn kò ní lọ síbẹ̀ torí tí àwa mọ̀ ní orí ọlọ́run nǹkan yẹn ó kéré gan níta mọ̀ ní orí ọlọ́run bẹ́ẹ̀ sì ni orí tọ́lọ́run bá ń ṣe fún ènìyàn ọ̀pọ̀ gan àfihàn tó bá ń jẹ́ ẹni tí ó bá ní àgbọ́yé ẹ̀sìn tí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá yé òní ọmọ mọ̀ pé orí ọlọ́wọ́ bá tí ó ń ṣe fáwọn èèyàn ọ̀pọ̀ ọ̀tayọ owó nìkan ọ̀tayọ ọmọ nìkan ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ ọlọ́run kan bá síwájú wa nábì wa sallallahu alayhi wa alihi wa sallam gbọ́ àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà rẹ̀ àwọn tí wọ́n tẹ̀lé tí wọ́n tẹ̀lé àwọn tó tẹ̀lé àwọn náà tó fi débi gbogbo àwọn tí wọ́n bá ń tọ ìlànà ànábì náà tí ó fi di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama bákan náà mo kí gbogbo àwọn tí àwọn lórí ìjòkó lápapọ̀ pàtàkì jùlọ àwọn tí wọ́n ń ṣe alágbàtẹrù ètò yìí bẹ̀rẹ̀ látòrí àwọn ustaz wa Ibrahim Dasuke Badmus àwọn ustaz wa Abdulrazak Abu Abdullah Ejigbo bákan náà àwọn ìmáàmù wa abu hind ìmáàmù qamarudin àwọn sheikh wa abu muhammad nasruddin jabata àti àwọn ìmáàmù wa sanusi àti gbogbo àwọn elétò yòókù náà gbogbo wa ni akílá papọ̀ àwọn tí wọ́n wà ń bí àtàwọn tí wọ́n sí ń bí so bákan náà àwọn àti ajé àwọn umahat gbogbo wa ni akíra wa kí ọlọ́wọ́ bá kí ọ̀sán gbogbo wa ní ẹ̀san olóore kíra pẹ̀lú gbọ́lọ́ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. nítorí jẹ́ kókó ọ̀rọ̀ mi yẹn ni pé ẹni tó ń jẹ́ mọ̀wùdó rẹ̀ wà ni a ni a sì ti ni haqiqatul islam haqiqatul islam kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa yóò wù mí kí n ṣe bí muqaddimatan yasira ọ̀rọ̀ ìtìsíwájú díẹ̀ kí ni yóò jẹ́ ọ̀rọ̀ ìtìsíwájú náà òun náà ni ṣíṣàlàyé pàtàkì mọ̀ọ́dọ́ yìí yẹni pé haqiqatul islam ìtì islam gangan kí n kọ́kọ́ sàlàyé mọ̀ọ́dún náà tó bá ní haqiqa ní ọ̀dọ̀ àwọn onílùgọ̀ bóyá òun ní balaga wọ́n ní òun náà ní ma'na kalima al-asli ìtumọ̀ tí gbólóhùn jẹ́ gangan nípìnlẹ̀ tí èsì pé a yà lò fún nǹkan míì lápèjúwe tí lárúbáwá bá fẹ́ sọ àkíkọ nǹkan tí ń jẹ́ albáṣarù odò yóò yé wa pé èèyàn rí ìfura pé omi ni wọ́n ń sọ nǹkan kan tí ó máa sàn ni wọ́n ń sọ a pé tó ní ẹni anzuru ila albáṣarì aw sharibtu min albáṣarì mú mú mi níbi omi odò tí ó sì mọ̀ pé wọ́n ń sọ̀rọ̀ àkíkọ̀ gàgànù omi gangan ní sọ àmọ́ ń gbà tí lárúbáwá bá ń sọ pé ra'aytu bahran yashra'u darsa mórí odò tí ń ṣàlàyé ẹ̀kọ́ ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tó wọ́n ti mọ̀ pé kì í ṣe àkíkọ́ ọ̀rọ̀ ní sọ yẹn sùmánà aslu kalma bahar ó ti gbé kó mẹ́ ó ti lò fún nǹkan míì tó ní inú èdè lárúbáwá gangan tó bá ní àìnà àkíkọ̀tù ṣe ìmáàna kọ́nùhù wà máa hìyàtùhù yẹni pé nǹkan tí nǹkan yẹn ń jẹ́ gangan fèyídàn tabani àkíkọ̀tù islam yẹni pé kí ni ń jẹ́ islam gangan ẹwà nabi sallallahu alayhi wa sallam àwọn ọ̀nà oríṣiríṣi ló máa fi ń ṣàlàyé nǹkan tí ń jẹ́ àkíkọ̀ nǹkan gangan fún yàn nínú hadithi Abu Hurairah radiyallahu anhu nínú sahihu al-Bukhari anabi sallallahu alayhi wa sallam ní pé laysa al-ghina an cird an kasrat bi kasrat al-cird anabi ní kìí ṣe pé kéèyàn ó rọrọ kìí ṣe pé yàn rí ṣe yàn lówó ó dáa fún yàn ó ní kéèyàn ó ní dúkìá tó pọ̀ lóríṣiríṣi pé mímọ kọ́lé yìí mímọ ní mọ́tò yìí mímọ ní ilẹ̀ yìí mímọ ní kíní yìí anabi ní kìí ṣe yẹn ní ń jẹ́ ọ̀rọ̀ anabi wa fẹ́ ṣàlàyé tí ń jẹ́ haqiqatul ghina anabi ní walakinnal ghina ghina nafs anabi ní tí ń jẹ́ pé ẹ̀ńtàlẹ́pẹ̀ ní ọlọ́rọ̀ ẹlòmíì ọlọ́rọ̀ ni àmọ́lòsì ni ẹlòmíì olòsì ni haqiqatan àmọ́lọ́rọ̀ ni sànẹ́bí ni tí ń jẹ́ ọlọ́rọ̀ ẹni ṣe tó dáa fún òun náà ni ghina nafs ẹni tó bá ṣe pé ẹ̀mí rẹ̀ ọ̀rọ̀rọ̀ nínú ẹ̀mí yẹni pé ń tó to nínú ẹ̀mí ń tó ní ẹ̀mí rẹ̀ tó ó tó gbé kí one thousand naira ló ní nǹkan yẹn tó pé ṣé one thousand náà ni ó ti tó mi báwọn náà sọ amẹ́ni tó ṣe pé ó ní one billion àmọ́ yóò tún máa ranjú mọ́ dúkìá onídúkìá yóò tún máa wá bí ó ṣe kójẹ bí ó ṣe kójẹ sí irú ẹni yẹn kìí ṣe ọlọ́rọ̀ ní ti ń jẹ́ haqiqatul ghina tọ̀ tá a bá fẹ́ sọ̀rọ̀ ti ń jẹ́ pé islam bí kí ni jẹ́ islam gangan ti ń jẹ́ pé ìtumọ̀ tọ́píkì wa tí a fẹ́ sọ nìyẹn. mọ́ ní yóò wù mí kí n wa yẹn yóò máa yẹn ni pé kíyàn ọmọ islam gangan ọ̀rọ̀ sheikh aman aljami aleyhi rahmatullah ọ̀rọ̀ kan ni mo fẹ́ mú wa láti fi sọ pàtàkì kíyàn ọmọ tí ń jẹ́ islam gangan pẹ́ni tó bá mọ tí ń jẹ́ islam gangan tẹ́nìyẹn sì ń rí islam gangan ṣe kí ni àwọn nǹkan kí ni irú ipò pàtàkì tí ẹnìyẹn wà. شيخني والذين لم يدرسوا الإسلام كما يجب في حيرة ولبس في مفهوم الإسلام ذاته لأنهم كثيرا مما يتحدثون عن الإسلام ومفهوم الإسلام وهم لا يفهمونه كما يتحدثون عن حقيقة الإسلام والجهاد عن حقيقة الجهاد الإسلام والجهاد في الإسلام وهو بحاجة إلى من يشرح لهم ما يريدون شرحه لغيرهم شغني أقلق وعوية تشكي وكيكو إسلام كان وادي جاء إسلام وغاقا كما يجب مش يكي إسلام وري في حيرة ولبس ẹni yẹn wọ́n mọ̀ wà nínú ìdààmú ni wọ́n mọ̀ wà nínú ìrújú ní gbogbo ìgbà ni fi mafhum islam nípa àgbọ́yé islam tẹ́bá ní kí jẹ́ islam eléyìí lè mú tiẹ̀ wá kí islam ẹ̀ òun náà ni ẹ̀sìn tí ò ní ká máa ṣe mí kọ́dà ẹlòmíì tí ò gbọ́ islam yóò máa ní religion tolerance religion tolerance yóò mọ wá gbogbo nǹkan tí ó yẹ kọ́ mọ gbà kún ìsìláàmù rẹ̀ ni ó mọ gbà kún ọ̀ndà yàrá samahatu ad-din ní tí ó mọ gbé wá nu gbogbo gbà pé áá ah, ìyẹn ah, máa ń láfa ìyẹn máa ń ní ìgbà àgbàmọ́ra àgbàmọ́ra ìmọ̀ ń wà fún yàn òun ni tó ń gbọ́ ìsìláàmù yé sínú. torí pé kí ni li'annahum kathiran ma yatahaddathuna an islam sheikh ahmed jami ó láwọn èèyàn wọ́n mọ sọ̀rọ̀ nípa ti ń jẹ́ islam wa mafhumil islam wọ́n mọ sọ nípa àgbóyè islam وهم لا يفقهونه كسيوا كيوا كما يتحدثون عن حقيقة الإسلام بين الوما صنف أكوكين جاء إسلام جاء àbí wọ́n jihad wọ́n làwọn fẹ́ sọ nípa kí ní jẹ́ jihad gangan bẹ́ẹ̀ sì náà wẹ́ni yìí wọ́n ń bẹ ṣáájá ìlànà ìyẹ́ṣọ́ra òlẹ́hùn àwọn gan nídìí kéèyàn sàlàyé fún wọn ẹni tó gbégbá wà fi jáde tó ikú òun gan sọ pé òun pè àwọn èèyàn káàkiri yóò máa lọ láti ibì kan bọ́ síbì kan sùúrù ẹni yẹn sì ní ẹni tó yẹ kán dágúnlẹ̀ gan lòun gan kí wọ́n sọ fún pé òó wọ́n gangan Islam yìí ò tí ì yé ọ tó pé yẹnì bihaja ila man yashra'u lahum ma yuriduna sharhahu li ghayrihim àwọn gan nídìí kan ṣàlàyé ń táwọn gan láwọn fẹ́ ṣàlàyé fáwọn èèyàn tí wọ́n bá wo àwùjọ wa yìí èyí máa rí bẹ́ẹ̀ ipe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n kó máikrófóònù jáde ṣẹ́tì ẹ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn àbí à ń ṣe wá sí tí ẹ bá jòkó láwùjọ yìí tó bá ń ronú ó rí pé àwọn èèyàn bàjẹ́ wọ́n bàjẹ́ wọn ò sì kùnlá kódà wọn ò rí èbó fín báwọn kódà lórí rédíò wọn ẹ mọ̀ rí pé àwọn èèyàn ti wá bàjẹ́ nípa ọ̀rọ̀ wá sí báyìí tẹ bá rí ẹlòmíì ti bá ń pe kéwú mo sọ fẹ́ nìkan níjọ́ kan dára tán wà ní rédíò kwara tó àbẹ̀ ah, ní amúni fm pé ah, ẹ lè mọ kẹ mọ kẹ mọ screen àwọn èèyàn ni pé pékéwú kí n gbọ́ná so tó bá pékéwú àni á ah, ẹ̀yin ò lè ti ṣe wà rédíò so wàláì ọ̀pọ̀ buhaya rẹkẹtẹ lóríṣiríṣi so bẹ́ẹ̀ náà wá ní ẹnì mo ní kọ́ra àwọn ìdánwò pẹ̀lú èbó ẹ lè gbẹ́ni tí ò gbé èbó nìsín kó lọ sí rédíò kó ní òun fẹ́ máa ò ní débẹ̀ ẹnìkan kò tẹ̀ ní dédìí ẹ̀ àmọ́ tọ́ba ní àwọn fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn anybody lọ jáde bàbá kan bẹ ìmọ̀ ń gbọ́ máìkì fóònù rẹ̀ látùbà látùbà tí bá ń kéwu báyìí wọ́n láyà Qur'an ẹ mọ̀ òfin ah, ah, àwọn èèyàn ti wá ní àyà báyìí ó lè jẹ́ pé bóyá mọ̀kálíkì ní láti jọ yìí àbí dírẹ́fà àbọ̀mọ̀lé àǹfààní bá ti yá báyìí ní èmi náà jẹ ń jẹ kí ni ọ̀jẹ̀ òun ìmáàmù yóò sì jẹ náà tọ́ba wa jẹ tán ẹwà rẹ máa gbé láìlọ́n bá káàkiri yóò àmọ́ lóun lọ́dọ̀ àfa kiri kan ń jí lọ lásùbà lásùbà ẹ dákun báwọn yẹn ṣe rí ọ̀rọ̀ ẹ̀sìn fínú sọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn láwọn ń sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn àwọn gan ní ìdí pé kán ṣàlàyé ti ń jẹ́ ẹ̀sìn fún wa bẹ́ẹ̀ náà ni ẹ mọ̀ ráwọn ẹlòmíì náà wọ́n mọ̀ kirikiri láti wọ́n bọ́ láti mọ́sálásí kan bọ́ sí mọ́sálásí kan ẹni tí ń tí ó lóhun gan ṣe wá àti fáwọn èèyàn tó láwọn ń júwe ẹ̀sìn fáwọn èèyàn kí a ti lọ látòsùn mẹ́rin à ń júwe ẹ̀sìn fáwọn èèyàn ni òun gan nídìí kẹ́ kọ́kọ́ pé jòkó ná kí wọ́n júwe ẹ̀sìn fún un ìyẹn ni pé hakikatul Islam ṣéèkì ní báwọn èèyàn ti máa ń sọ àwọn ènìyàn gan wọ́n nídìí kí wọ́n ṣàlàyé fún wa lára pàtàkì ẹni pé akẹ́kọ̀ọ́ islam yìí ẹni tó bá gbọ́n tí ń jẹ́ islam yìí gangan ẹni yẹn yóò jẹ́ ẹni musliman mustaqiman fi kulli hal yóò jẹ́ mùsùlùmí ẹ máa bá dídú déédéé lára rẹ̀ ní gbogbo ìgbà ni gbogbo àsìkò lẹ́ẹ̀ máa bá lórí dídú déédéé ẹlòmíì tí gbàtẹ́ máa ma ìdúró dédé rẹ̀ ìjọ tí aburú bá ṣẹlẹ̀ ni bóyá ó sọ owó nù nísìnyí ó sọ owó nù bóyá ń lọ ń lọ lé tajà ló bá di pé bóyá kálákòjúwe bóyá five hundred thousand ẹ bá sọnù tòbí bá ti ń dààmú ti ń wá káàkiri wọn ni ṣe sùúrù ṣe sùúrù àwọn àgbàlagbà ń bẹ wọn náà wọn sáà àgbàlagbà lè báyà rí so ó ti ṣe kí ni ẹ̀rí ẹni tẹ́ ti ráàtì rẹ̀ rẹ̀ nù njọ́ tó sọ owó nù ẹlòmíì njọ́ tó bá di kó bá rí ṣe tán njọ́ òun lẹ́ẹ̀mọ́ bá gbọ́ ìrẹsì mà ti ha àti lágbájá àti wọn gbẹ́sìn yẹn báyìí ẹlòmíì ìjọ tí ọmọ rẹ̀ bá kú sáburú kan bá kàn njọ́ ìlẹ́mọ̀ bí ó ṣe máa ní ti ń jẹ́ àgbọ́yé ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ abẹ́ni tó bá jẹ́ni tó gbọ́ ẹ̀sìn yé gangan yakunu mustaqiman fi kulli hal gbogbo ìṣesí tó bá wà ẹ máa rí sí kọ́mọ̀ lára rẹ̀ ni tó bá rẹ lòmíì ìgbàwọn lẹ́rìí fi ayé àti lágọ́já a pẹ̀lú orúgbọ̀n yìí náà pẹ̀lú tòkótó yín tí ọba lẹ̀ yóò ní ẹwọ ààrẹ lé gbogbo ọ̀nà ni ẹ máa fi wá wò tán tó yóò gbogbo ọ̀nà ni ó sì fi wá lóòótọ́ kúrà kò ní tara tó bẹ̀rún lẹ́mọ̀ọ́mọ̀ lọ́lọ́kọ́ bá mi fẹ́rú ọlọ́wọ́ bá kẹ́lẹ́ tán wàláhì ìgbà tó rẹ nìyẹn nínú mo mọ̀ pé hé afẹ́ni yìí ní ti kọ́ mọ̀ báyìí wàláhì tó yẹ pé àwa táwọn lọ lè kẹ́ nìyẹn gan àwa gan dààmú ṣe ẹni tí nǹkan wá ń ṣe gan òun ò sì dààmú kọ́lọ́kọ́ bá sàlékún ìdúróṣinṣin fúnru ẹni náà ti dùbá ìlọ. nam òun ní pẹ́ni tó bá gbọ́ ẹ̀sùn yìí kò ní gbẹ̀tàn jẹ pẹ̀lú ìtànjẹ àwọn tí wọ́n máa ń tànyàn jẹ ẹ̀tànjẹ pọ̀ lóríṣiríṣi àmẹ́ntóhun bá jẹ́ ń tọ́ gbẹ́sìn yìí pàtàkì rẹ̀ ni pé kò ní gba ẹ̀tàn jẹ ẹnìkankan ò ní rí ìtàn jẹ ẹnìkankan ò ní rí mú lẹ́rú lẹ́tọ́ bá gbẹ́sìn yìí ẹnìkankan ò ní sọ di bèbí tó pé bí tó bá fẹ́ yin ọrùn rẹ̀ sí ní òyin ọrùn rẹ̀ sí tó bá fẹ́ yin lápá sí ní òyin lápá sí tó tí bá gbẹ́sìn yìí tó bá kan náà ẹni tó bá gbẹ́sìn yìí tó bá jẹ́ ẹni tó ń ṣe dáhàwá. يجعل يعني يجعل داعية عارفا للأولوية ẹn tó bá jẹ́ onídáwà yóò mọ̀ ọmọ tó bá yẹ kíyàn kọ́kọ́ pèèyàn sí gangan torí ẹ̀lọ́mí ń ṣe wá sí àmọ́ pàní kò gbẹ́sìn yẹ gẹ́gẹ́ ọ̀rọ̀ tí mo sọ síwájú ń ṣe wá sí lóòótọ́ àmọ́ kò gbọ́ ẹ̀sìn rẹ̀ yé ẹn tó bá gbọ́ ẹ̀sìn rẹ̀ yé yóò mọ̀ pé tí ẹ bá fẹ́ ṣe dáhàwà ìyẹn máa ń gbé níbi tí Ànábì sallallahu alaihi wasallam tó ti gbé ni yóò mọ̀ pé àkídà anabi sallallahu alayhi wa sallam kò fìgbà kan kọ́mọlọ́dẹ̀ rí náà ni al-imam ibn qayyim alayhi rahmatullah nínú tírà wọn tí wọ́n sọ pé anabi sallallahu alayhi wa sallam bada'a bit-tawhid anabi bẹ̀rẹ̀ pẹ̀lú tawhid wọ́n wá ní wa akhlasa wa abtana anabi sallallahu alayhi wa sallam tí bá ń sọ̀rọ̀ tawhid ńgbà míì yóò rọra sọ sọmrí ìgbà mi ànábì ọ̀ sọ tí ó fẹ́ bada'a bihi wantaha bada'a bihi wantaha alayhi ànábì bẹ̀rẹ̀ pẹ̀lú tawhid ni ó sì parí pẹ̀lú tawhid náà ni ìmáàmù ibn hajar alayhi rahmatullah wọ́n gba ọ̀rọ̀ yẹn látọ̀dọ̀ ibn hubayra ibn hubayra alayhi rahmatullah wọ́n sọ pé kéfìlẹ̀ mọ bí àwọn àfáà súnà bí wọ́n ṣe yàtọ̀ ẹni tó gbọ́ ẹ̀sìn yé bó ṣe yàtọ̀ sẹ́ni tí ò gbọ́ ẹ̀sìn yé wọ́n lè tashihu al-aqaid al-fasida fil muslimin huwa bi mathabati ra'sil mal wọ́n lè tó bá jẹ́ tó gbẹ́sìn yé tí ó mọ haqiqatul islam gangan tó bá jẹ́ tí ṣe wá sí wọ́n lè tí ó kọ́kọ́ pàtàkì lọ́dọ̀ rẹ̀ òun náà ni tashihu al-aqaid ìmọ̀ ibnu hubeira ló ń sọ̀rọ̀ yìí o kìí ṣe pé ibnu hajar gan an gan kó tẹ̀ lọ́sọ̀dọ̀ ibnu hubeira ni ibnu hubeira ni tafsirul aqaid fúnra nǹkan máa ń bẹ̀ wọ́n ni eh, tafsirul aqida wọ́n lẹ́ ń tẹ̀ wọ́n rò pé bóyá ọ̀rọ̀ tó yẹsẹ̀ dé ni. pé kíyàn ó tún aqida yàn ṣe ìgbàgbọ́ yàn kíyàn máa tún ṣe lẹ́ntì ṣe wá sí fún fil muslimin aqida mùsùlùmí kíyàn máa tún ṣe wọ́n ní uwa bí mafẹ́bẹ̀ ti rasil mal òun ló dàá gẹ́gẹ́ bí kápítà fẹ́ni tó ń ṣe business. ṣé bí owó gangan owó tí yẹn fi ra ọjà mọ́ra ansẹ̀t yìí ní five thousand naira to five thousand òun ni kápítà mi gangan lérí business yìí lérí tí mo fẹ́ tà yìí. kí n tún àkídà yẹn ṣe tó bá jẹ́ àfa onídàáwà tó gbọ́ yé yóò mọ̀ pé kápítà ni kéèyàn kọ́kọ́ tún àkídà mùsùlùmí ṣe yẹn ni pẹ́ẹ́n tó ti wà nínú ọgbà Islam kó dúó déédéé kẹ́sìn rẹ̀ kó yé kí àdìsọ́kàn rẹ̀ kó yé òun ni àkórí owó yẹn ni pé owó ìpìlẹ̀ tí yẹn fi bẹ̀rẹ̀ òwò àmọ́ wàdùkúlù kafir fil Islam àmọ́ káwá la fẹ́ pe kèfèrí sínú Islam a fẹ́ wẹ kírísítẹ́nì sínú islam afẹ́wọ̀ ẹlẹ́bọ sínú islam huwa di masaba ribuhi èrè nìyíhun èrè náà ni ike mo wá ra ansẹ̀tì yìí ní five thousand mo wá tà ní one thousand àmọ́ wá tà ní six thousand mo jèrè one thousand bẹ́ẹ̀ ni kéèyàn ó pe christian sínú ẹ̀sìn sheikh wa ní ibn Hubayra ó ní wàlá shak wọ́n ní kò sì síyè méjì ọ̀rọ̀ tó gbọ́dọ̀ dá wa lójú ni pípé anara salmali muqaddamun ala talabi ribuhi ní ti máa ń jọyàn lójú ni pé ìpìlẹ̀ owó rẹ̀ ń gangan ju èrè lọ ìpìlẹ̀ owó èèyàn gbọ́dọ̀ pàtàkì rẹ̀ ju èrè lọ ó fi pẹ́ni tó bá gbọ́ ẹ̀sìn yé tó gbọ́ ẹ̀sìn yé kó jẹ́ kí àwọn èèyàn kí àkídà ọkọ̀ kọ́ yé wọn. àwọn mùsùlùmí kí àkídà àwọn kó ṣe dédé tí ànábì fẹ́ kó jẹ́ ìmọ̀ pàtàkì lọ́rẹ̀ tó bá gbọ́ ẹ̀sìn yìí hakíkọtul islam ẹ̀ríkẹ́ mo ti sọ̀rọ̀ hakíkọ lẹ́ẹ̀kan ipe mahiyatu shay'in wa qunuhu yẹni pé nǹkan tó ń jẹ́ nǹkan yẹn gangan òun ní ń jẹ́ hakíkọ àwọn tábà wá ní kí ní ń jẹ́ islam islam ọlọ́wọ́n ọba ó ṣàlàyé rẹ̀ fún wa nínú al-Qur'an ipe islam yìí o n ti ń jẹ́ gangan lélẹ́ yìí ọlọ́wọ́n ọba ní inna ad-dina 'inda Allahi al-islam wa ma ikhtalafa alladhina utul kitaba illa min ba'di ma ja'ahumul 'ilm baghyan baynahum wa man yakfur bi ayati Allah aya Al-Imran ẹnu eh, suratu Al-Imran aya 19 ọlọ́wọ́ bá ní Islam òun gangan ní ẹ̀sìn tí mi ọlọ́wọ́ bá tí mo yọnu sí inna ad-dina 'inda Allah al-Islam ntí ń jẹ́ ẹ̀sìn tí mi ọlọ́wọ́ ní káwá ṣe nílé ayé tọ́lọ́n tó ní pé òun ọ̀dá wa àtìyàn àtàlìjànú nítorí torí rẹ̀ dá wa náà ni káwá sìn un ọ̀nà tí ẹ̀bí wa lè sin ọlọ́run ọba tọ́lọ́run mọ̀ pé a ah, òun sìn mí òun náà ni kéèyàn ó ṣe islam ọlọ́run tó wá tó ń jí kó yé wa nusuratu al-imran aya 85 ó ní wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu ẹni tó bẹ lè ṣẹ̀sìn mí tí èsì islam ló ṣe ọlọ́run ní láéláé ìnígbà lọ́wọ́ rẹ̀ wa huwa fil akhirati minal khasirin ẹni yóò sófò tó bá jẹ́ ọgbìn alkiyama ọlọ́run tó sọ pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan bọ́lá ń ṣe ń sọ ti ń jẹ́ islam fún wa nínú al-Qur'an ipe mo yọ́nú sí islam pé òun ni ẹ̀sìn ọlọ́run tó sọ ní al-Qur'an ìpìtẹ́ rí ẹ̀sìn tí mo fún yín yìí o islam yìí ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu udkhulu fi silmi كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين Olúwa ní ẹ̀yin mùsùlùmí ẹ̀yin èyàn yá yọ lẹ́rin náà àmànù ẹ̀yin tẹ́ ti jẹ́ olùgbàgbọ́ òdodo ó dùkọlù fi sílmì káfà ẹwọnú ẹ̀sìn yìí ẹwọnú ìsìláàmù yányá ẹ̀sìn ìsìláàmù yányá nusratul Baqara àyà 58 ó ní tẹ́ bá wọ́n ń ṣe ìsìláàmù yìí o ọ̀nà tẹ́ ẹ̀ fi ní tí ó fi jẹ́ pé ẹ wọnú rẹ̀ yányán òun ni pé wala tattabi'u khutuwati shaytan ẹ má tẹ̀lé ìlànà èṣù innahu lakum aduwwun mubin ọ̀tá tó fojú wọn ni èṣù jẹ́ ọlọ́tún ní alam ahad ilaykum ya bani adam alla ta'budu shaytana innahu lakum aduwwun mubin wa an'buduni hadha siratun mustaqim bọ́lọ̀ ń tẹ́ fún wa nù pé tí mo fẹ́ kẹ́ ẹ ṣe gangan ni islam ṣùgbọ́n ṣe ṣàlàyé tí ń jẹ́ islam fún wa nù tí àwọn afábá fẹ́ ṣàlàyé tí ń jẹ́ islam wọ́n ní wal istislamu lillah wal inqiyadu lahu bit ta'a wal wajtinab mana yani wal bara'atu min ash-shirki wa ahlihi. so ara àwọn ọ̀nà tí àwọn afáàmọ́ ń gbà sàlàyé ti ń jẹ́ islam nù àwọn afẹ́ wò ipe kí ni jẹ́ hakikatul islam hakikatul islam kìí ṣe tí mo kàn lè jòkó tẹ́mi ọkàn rórí pé tí ń jẹ́ hakikatul islam ni ẹ̀rí pé lẹ́ẹ̀kan ìgbà tí mo fẹ́ sàlàyé pé kí ni jẹ́ hakikatul ghina pé kí ni jẹ́ pé èèyàn jẹ́ ọlọ́rọ̀ mo fi hadith sallallahu alayhi wa sallam mo fi ṣe àlàyé rẹ̀ so bákan náà tábà fẹ́ wá ṣàlàyé tí ń jẹ́ alìsíláàmù gangan á padà sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam náà ni ipe bo ni anabi sallallahu alayhi wa sallam bólu ìṣàlàyé tí ń jẹ́ alìsíláàmù fún wa. hakim bin muawiya radiyallahu anhu an abihi qaal قال أنا قلت يا رسول الله ما أتيتك إلا بعد ما حلبت عدد حسابه هذه أن آتيك فبالذي بعثك ربك أو بالذي بعثك الله قال الإسلام قلت وما الإسلام وقال صلى الله عليه وسلم أن تسلم قلبك وتوجه وجهك إلا الله وأن تصلي الصلوات المكتوبة وتحدي الزكاة المفروضة حكيم بن معاوية قلوا أبا النبي صلى الله عليه وسلم قلوا أبي النبي كين قلوا صفا النبي كين موتي بورا كنتو جادين لي قد عدد حسابه ọmọ kàmí ni mo fi ka ìbúra ọ̀hún ẹni kí mo búra bí ẹ̀ máa rún ipe an atik ipe máa wá bá wà nábì kí wọ́n á bí ọ fàbílẹ̀bí bá ẹ̀sẹ̀kànlá kí lọ lọ́wọ́ bá fi rán ọ sáwọ̀ èèyàn gan kí ló mú wá anábì wa dá lóhùn pé el-islam islam ni mo mú wá muawiya wa ń bi anábì pé wà mẹ́l islam kí ni jẹ́ islam anábì ní an tusallima qalbak ní ti ń jẹ́ islam ni pé kó ju ẹ̀mí rẹ kalẹ̀ fọlọ́run kí ẹ̀mí rẹ kó kó kó kó kó jura rẹ̀ kalẹ̀ fún ọlọ́run. bákan náà wàtúwájìhù wájìháká ila Allah kó tó wá da ojú rẹ̀ kọ́ lọ́run. so níbí náà láti rí i pé àwọn tí wọ́n ti tààrífù islam ipe al-istislam lillahi bí awamirihi wànkìyàdù lẹ́hù bìtọ̀ọ̀à sùkúnyàn ń Islam una náà ni kéèyàn ju ìyẹn ni pé sábà ni pé èèyàn gbà fà èèyàn juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fọlọ́hún ti ń jẹ́ Islam nù ẹni tí ẹ̀mí rẹ̀ tí kò ti sí istislam ìjùpájùṣẹ́lẹ̀ nínú ẹ̀mí fún ọlọ́run ọba ẹni kò tí ì ṣe ti ń jẹ́ ìsìláàmù gangan wal inqiyadu lahu bi ta'a kíyàn tún tẹríba fún ọlọ́run ọba náà pẹ̀lú kíyàn máa tẹ̀lé nǹkan tó bá ní kíyàn ó ṣe gbàtà nàbí dá Hakim bin Mu'awiya lóhùn báyìí ọ̀rọ̀ yẹn yé ẹni tí Ànábì sallallahu alaihi wasallam ń bá sọ̀rọ̀ bákan náà anábì tó fi kún anábì ní wa an tusalli as-salawatul maktuba kó tó máa kí àwọn ìrun wákàtí márààrún tó jọ́ràn yàn bákan náà kó tó máa mú àwọn ìntó bá ní ní zaka ní arziki kọmọyọ zaka rẹ̀ anábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ yìí dúó fún mọ̀áyìnà ṣùkín bùn mọ̀áwìyà ẹ jẹ́ ká tún wá wo àwọn ọ̀rọ̀ míì náà tí anábì sallallahu alaihi wasallam tuntun ti ṣàlàyé tí ń jẹ́ al-islam amru bùn aasi radiyallahu anhuma òun ló tún gba hadith yìí wá ó ní anna rajulan sa'ala nabiyya sallallahu alaihi wasallam mi ti fẹ́ débi yẹn látara hakikatul islam al'imamu zuhri alayhi rahmatullah bàtà wọn ṣàlàyé tí ń jẹ́ al'islam wọ́n ní al'islam al'kelma wal iman al'amal wọ́n ní islam ìtí ń jẹ́ islam gangan òun náà ni gbólóhùn tí yàn sọ jáde lẹ́nu pé ashhadu an la ilaha illallah tí mo nígbàgbọ́ ó yé mi ó dá mi lójú pẹ́nìkankan kò lẹ́tọ̀ sí ká gbé ẹ̀sìn fún àyàfi ọlọ́run ọba nìkan. bákan náà al-Imam al-Baghawi àwọn tó ní ti ń jẹ́ al-Islam wọn ni ismun lima zahara min al ó kọ́ tá a máa ń pe àwọn nǹkan tó bá fojú hàn nínú àwọn ẹ̀sìn tá a bá ń ṣe wọn ni náà ní jẹ́ al-Islam káwá padà wálẹ̀. Sheikhul Islam Ibn Taymiyyah alayhi rahmatullah gbàtà ń ṣàlàyé ìtí ń jẹ́ haqiqatul Islam nínú tíra àwọn tí ń jẹ́ at-Tuhfatul Iraqiyya wọ́n ni wa amma al-ikhlas wọ́n ni tí ń jẹ́ ikhlas gangan sincerity wọ́n ni fa huwa haqiqatul Islam wọ́n ló gangan ní jẹ́ Islam wọ́n ni idil Islam huwa al-istislamu lillah la ghayr wọ́n ní tí ń jẹ́ islam òun ni kéèyàn ó ju apá àti ẹsẹ̀ kalẹ̀ fọ́lọ́run àwọn afi ayé àwọn afi ṣe ẹ̀rí ọ̀rọ̀ yìí wọ́n ní daraba Allahu mathalan rajulan fi shuraka fi shuraka wa rajulan. سلم لرجل هل يستوي في شركاء متشاقشون ورجلا سلما لرجل هل يستويان وني ألا أبا ما كجوي وا لا تشلعي تنجا إسلام فوا ألا أبا نيا كجوي إروكا تشكوي في شركاء وقوة وني ní kéèyàn ra àgbò kan nísìnyí ọ̀rọ̀ ẹrú lè má fẹ́ yé wa kéèyàn ra àgbò àmọ́ àgbò ń ẹ wá tóbi mẹ́fà tẹ ẹni ẹ̀rí pétélé bá wulè ní èmi ò fi jà eléyìí lé ní èmi ò eléyìí lé ní èmi ò ní kókó jẹ eléyìí lé ní èmi ò kókó jẹ so ìyẹn ni pé fí ìṣúraká mutashakishun tí wọ́n ń pa wàhálà lérí rẹ̀ pé àjọ níní anábì ọlọ́wọ́ bá ní àkójúwe kan lélẹ́yìí wàrọ́jùlẹ̀ ń sẹ́lìmọ́ lọ́rọ̀jùlẹ̀ wọ́n ní ọkùnrin kejì ẹ̀rú lòun náà amẹ́ni kàpẹ́rẹ́ lónìí òun ọlọ́wọ́ bá ní hal yẹ́sẹ̀wìyàn sáwọn méjì jọra wọn báyìí aya yìí ń ṣàlàyé fún wa ipe ẹnta ni pé ń ṣe islam gangan òun lẹ́nu tó ṣe pé al-ikhlas ń bẹ nínú islam rẹ̀ tábà ń sọ̀rọ̀ nípa al-ikhlas a máa rí nǹkan méjì níbẹ̀ òun náà ni ìjìnà sí gbogbo ẹbọ yẹ́yán subakana ìṣẹ̀sìn fún ọlọ́run ọba nìkan oṣù wọ́n lẹ́nu tó bá ń rí eléyìí ṣe ẹnìyẹn ní ń ṣe tí ń jẹ́ islam gangan al-imam ibn qayyim ìgbà táwọn ń ṣàlàyé نتنجي حقيقة الإسلام ونوى الإخلاص أن يخلص لله في أفعاله وأقواله وإرادته ونياته ونوى هذه هي الحنفية ملة إبراهيم التي أمر الله بها عباده كله كلهم ولا يقبل يقبل ولا يقبل من أحد غيرها وهي haqiqatul islam alimami ibn qayyim wọ́n ní sáré al-ikhlas ìṣẹ̀sìn nítorí tọ́lọ́run ní ti ń jẹ́ ikhlas wọ́n ní an yakhlusa lillah kò ní kéyìn ó ṣe àfọ̀mọ́ fún ọlọ́run sí af'alihi níbi iṣẹ́ tí yẹn bá ń ṣe kí ọmọ ṣe nítorí tọ́lọ́run ọba ẹni tó ń ṣe wáàsí kó ṣe nítorí tọ́lọ́run kí wọ́n ṣe wá sí nítorí pé mò ń wá ojú rẹ àwọn èèyàn mò ń wá ojú rẹ ayé àbí ń wá owó ń bẹ̀ wà àkọọ́lì ọ̀rọ̀ tí yóò bá báyàn sọ kí wọ́n sọ nítorí tọ́lọ́hun kọ́dà wá ìrọ̀ àdẹ́ ti ìwọ́n ní ìyá ti yìí nítorí ẹ bá fẹ́ gbèrò láti ṣe gan kí wọ́n máa chẹ́kì ìkìláàsù níbẹ̀ àníyàn kí wọ́n máa chẹ́kì ìkìláàsù níbẹ̀ Ibn Qayyim ni wà hadhihi hiya al-Hanafiyya wọ́n ni ti ń jẹ́ ẹ̀sìn mímọ́ ni millata Ibrahim ẹ̀sìn tọ́lọ̀ fún ànábì Ibrahim tó ṣe pé náà lọ́n ti pa gbogbo ọmọ ènìyàn láti pa gbọ́dọ̀ ṣe ọlọ́run sì ní gba ìsìláàmù míì yàtọ̀ sí tó bá ń jẹ́ èyí tí ìkìláàsù bá wà ń bẹ̀ wọ́n ní wa hiya islam ti ń jẹ́ ìsìláàmù gẹ́gẹ́ nù ẹ̀rí pé tẹ bá ń wo ọ̀rọ̀ àwọn àfáà tí mo kó tí mo kó tí Ibn Taymiyyah mo kó tí Imam Ibn Qayyim. a rí pé tí àwọn méjèèjì fẹnu kò sí ipe tí ń jẹ́ hakikotul Islam òun náà ni al-ikhlas kíyàn mọ́ níbi ẹbọ kíyàn mọ́ níbi ìṣẹ́bọ pẹ̀lú Ọlọ́run Ọba tó lọ wájú díẹ̀ sí Sheikh Abdulrahman Hassan Ali Sheikh inú àwọn àrọ́mọdọ́mọ sheikh muhammad bin abdulwahab ni síra àwọn tán pè ní al-iman wa raddi ala ahli al-bid'ah wọ́n ní wa haqiqatul islam wọ́n ní tí ń jẹ́ islam gangan wọ́n náà ni an yusallima ala abd bi qalbihi wọ́n ní kí ẹrú ju ẹ̀mí rẹ̀ kalẹ̀ fọ́lọ́run kẹ́mí rẹ̀ kó tẹ́ fún àṣẹ ọlọ́run ọba wa jawarihuhu lillah eríkè èèyàn náà kó sọ̀rẹ́ndà kó fira rẹ̀ lẹ̀ fún ọlọ́wọ́n ọba òyàtẹ̀ ẹlẹ́ òlẹ́ òbí tawhid wà tọ́ọ̀à kí ọmọ wa sin ọlọ́wọ́n ọba náà pẹ̀lú pé òun nìkan oṣù lè yọ́ máa sìn bákan náà òun nìkan oṣù lè yóò sì máa tẹ̀lé ẹ̀rí pé tẹ́wàá ohun tí ṣéèkì náà sọ bíi nítorí wọn sọ pé ń jẹ́ haqiqatul Islam òun náà ni al-aqida al-ikhlas at-tawhid ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá fẹ́ ṣe islam bí ẹ̀ ń kírun ó ń gbààwẹ̀ ó ń lọ sí hajj kọ́nà ọmọ yọ zaka àmọ́ tí ń jẹ́ ìjùpájùṣẹ́lẹ̀ nínú ẹ̀mí kò sí níbi àwọn kan tí ń ṣe yìí kódò yẹn lè máa ṣe wáàfí tó ṣe pé àwọn òpè àá ẹni yìí wá sí ipọ́ ìbẹ̀nu hadith nù sahih muslim ẹnu sahih bukhari anabi sallallahu alayhi wa sallam gbà tí ń pè àkíyèsí àwọn sahaba fún al-ikhlas anabi ní àwọn kan bẹ tó ṣe pé awwalu ma tus'aru bihim yawm al-qiyamati àwọn tí wọn lọ́wọ́ kọ́ jóníná níjọ́ gbèǹdé al-qiyama tí kọ́ àwọn ni wọ́n wà ní àkọ́kọ́ ní ẹni tí ó kọ́kọ́ wọná anábì dákọ àwọn tí wọ́n jẹ́ olùsílọ́hùn tó ṣe pé ń sílọ́hùn pẹ̀lú pé ó máa ná owó àmọ́ títí ná owó yẹn òun náà ni kí wọ́n bá lè máa bùkátà rẹ̀ kí wọ́n pàtàkì rẹ̀ kí wọ́n pariwo rẹ̀ ẹnì kejì òun náà ni ẹni tó ṣe pé ó máa ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ń ṣe wá sí ń kọ́ àwọn èèyàn ní kéwú àmọ́ tí fi ń kọ́ àwọn èèyàn ní kéwú tó fi ń ṣe wá sí yìí kì í ṣe nítorí ọba kẹta òun náà tó ṣe pé òun ti ẹ̀ wá kú sójú ogun gbàtí ó àwọn mẹ́tẹ̀ẹ̀ta Ina kódà àwọn ni wọ́n kọ́ wọná kódà sáì tó tún fi wọná ànábì sàlàyé pé yóò tún yàtọ̀ ike wọ́n da ojú wọn bolẹ̀ wọ́n wà máa wọ́ wọn ni wọ́n fi wọ́n wọ́n wọ́n wọ́ wọn wọnú náà ni. wọ́n ní kí tó bá dídọ́gbé lẹ́lẹ́kẹ̀yàmá ọlọ́wọ́n bó pè wọ́n ipe wọ kí ló ṣe bàbá olówó ọlọ́run ti mọ̀ nǹkan tó ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò mọ̀ ní mo náwó ni mo ná owó mo ná fẹ́sìn mo fi sponsor program lórí rédíò mo kọ́ mọ́ṣáláṣí mo kọ́ lé pé ó wùgbẹ́ ní ọmọ sọ ọlọ́run ní kadab òkúrọ́ ni ọ́ nítorí fi sọ nítorí fi náwó yìí káwọn èèyàn lè máa sọ pé olówó ni ọ́ ni ọlọ́run nìkan jù sínú náà àwọn èèyàn ti wí bẹ́ẹ̀ ẹnì kejì òun náà ni ẹni tó ṣe pé ó nímọ̀ ó kéwú ọmọ kùránì ká ọlọ́run ní kí ó lò ṣe ṣe yóò ní òun fi kùránì òun fi kọ́ àwọn èèyàn òun fi ṣe kíníkan ọlọ́run ní òkúrọ́ ní ọ́ òun ṣe wáàsí ọlọ́run ní òkúrọ́ ní ọ́ ẹ má jẹ́ ń tàn yín kọ́dà lómi ti sọ wáàsí di iyì wọ́n sọ wáàsí di bí ọlá ṣẹ̀tẹ̀ bá rí àwọn èèyàn bí wọ́n ṣe máa ń pe àwọn tó bá lọ ń ṣe wáàsí kẹ́ mọ́ wá ṣe wáàsí àwọn àfóhùn wáàsí wọn ò rí sí gẹ́gẹ́ bí àdánwò máa wò wàláì àwọn èèyàn orí sí bí àdánwò ẹ̀rí afọwọ́ àti sọ́wọ́ fẹ́ pè bóun ní iṣẹ́ ti àríǹjì òtẹ́ẹ̀lì kalẹ̀ tẹ́ẹ̀tí tẹ́ bá ti ẹ̀ lọ sí èkó àwọn àfọ́ oníwà sí hmm. báwọn bídí a ti ń ṣe àwọn àfọ́ súnà náà àwọn náà ti ń bàtàrà wọn jẹ́ nínú stéèjì wọn wàláì tẹ́ bá lọ́wọ́ sí báyìí ẹlòmíì sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ òtẹ́ẹ̀lì kalẹ̀ yìí ni àkíní sótẹ́ẹ̀lì ní ń sọ ni ẹ̀rọ ẹ̀yà dáni padà sí ibi tí ẹ bá jọ ibi tó ń kálukú yín bá ń sún lẹ́nu ẹ̀já jọ sò torí pé kí ni wọ́n ti ráwà fáà kan tó ti pé wọ́n ti gbé wọn sí condition ni ọwọ́ òtẹ́ẹ̀lì lọ́wọ́ àwọn ló gbé àfún wá sí sí nítorí pọ́ bẹ́ẹ̀ ti wá sí. ṣùgbọ́n àwọn nǹkan yìí kún kálukú wọn ṣe kára rẹ̀ kọ́mọ́ jẹ́ pé gbogbo tí yọ gbà lọ́dọ̀ ọlọ́run lèyàn ti gbà látàyè tán. sòrú àwọn báyìí tó pé bí wọ́n bá ṣe ṣẹ̀sìn náà alẹ́ lómi mẹ́tò pé bá pè é tó fẹ́ ṣe wá sí ó ti ní dèdè tí ń ó sọ fún yín fifty thousand ní sọ̀rọ̀ eléyìí ní tí ò ní jẹ́ kéèyàn ó bá ojú rẹ̀ pàdé ojú rẹ̀ ọlọ́run pàdé ní ọ̀gbìn dàlùkẹ́ yá mà ni tó bá tó wá ń sọ yìí àwọn tó ní wà sínú àwa táwa náà ò ṣe wá sí pípẹ́ ẹ̀sìn ọlọ́run bá kan là ń ṣe àgbéyànjú láti ṣe súnà tòkòtò wọn lọlẹ̀ lọ́rùngbọ́ wa gé àwọn ìyàwó wa ń lọ ní kọ́ọ̀bù wọ́n lọ hijabu Kama máa bira wa pé ṣé ikhlas ṣé kò máa yọ kú ń yẹn ni pé ìṣe ń torí tọ́lọ́wọ́ ọba ọgbọ́dọ̀ máa bira wa torí lè gangan ní jẹ́ pé èèyàn ń ṣe ti ń jẹ́ al-islam gangan islam sheikh abdulrahman ní pé èèyàn gbọ́dọ̀ ju ẹ̀mí yẹn kalẹ̀ ẹni tí ẹ̀mí rẹ̀ ọba tí kó ju ẹ̀mí rẹ̀ kalẹ̀ láti ṣe láti tẹ̀lé àṣẹ ọlọ́run kódà ẹlòmíì ń ṣe gbogbo àwọn kẹta ń sọ yìí àmọ́ kì í ṣe pẹ́ẹ́nì rẹ̀ ṣe kì í ṣe pẹ́ẹ́nì rẹ̀ ṣe o bóyá àwùjọ ti ń gbé wọn náà ló dikítẹ́tì fún olóbìdí pé ń ṣe bẹ́ẹ̀ irú ẹnìyẹn tó bá láǹfààní láti débò míì yóò yí padà o náà tẹ bá rẹ lómi tó bá padà travel lọ sílùú kan ẹ padà wá sí mọ̀ pé àbí lágbájá náà kọ́ yìí ni yóò ní àìmí náà ni kí ló dé ẹni rí rògbọ̀n mọ́ ẹni rí sókòtò mọ́ kí wá ṣe yí nìkan lọ́ bàjẹ́ lára rẹ o nǹkan mi tún ti bàjẹ́ táwọn èèyàn ní fura mà kí ẹ̀mí yàn kó ju pàjù sẹ́lẹ̀ òun ní jẹ́ pé èèyàn ti ti ń jẹ́ ìsìláàmù gangan irú ẹ̀mí jújù kalẹ̀ yìí òun yóò di rọrùn fún yàn láti lè máa tẹ̀lé òdodo ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n bí wa sínú ìsìláàmù à ń jẹ́ mùsùlùmí àmọ́ tí wọ́n bá ń wo ti ń jẹ́ ìsìláàmù gangan kọ́dà ìrun kíkí tí wọ́n bá wò pẹ̀lú ìrun tí à ń kí ní àwùjọ wa èyàn rí pé gidigidi ló fi yàtọ̀ sí ti ń bẹ nínú hadith anabi sallallahu alayhi wa sallam tẹ́bàlọ́ léwu gbogbo tí ń jẹ́ àlámọ̀rí pàtàkì jùlọ àdìsọ́kàn mùsùlùmí tẹ́ bá jòkó ní àwùjọ mùsùlùmí tí èsì àwùjọ alùsùnà kẹbi àwọn èèyàn pé níbo lọ́wọ́ bá wà kódà tẹ́ bá sọ lórí rédíò ẹ sì mọ ráwọn èèyàn ó sì mọ challenge yín lèyó fi rí pé á àwùjọ yìí ọmọ ilé o adúrú ẹ̀rí bá mú tó kún yìí ipe ọlọ́wọ́ bá ṣàlàyé ibi tó ń wà fún wa kò nídìí kó túmọ̀ fìtínà ara rẹ mọ́ adéta nẹ́bi ti ṣàlàyé fún wa tìyóò rí pé àwọn èèyàn ń ò ṣe ìsìláàmù yìí pẹ̀lú ti ń jẹ́ ìmà bóyá ní pé bá ṣe bá ẹni tí ẹnu rẹ̀ bá wá ṣe pé ìsìláàmù gangan ló fẹ́ ṣe ní tí mo fẹ́ lọ́wọ́ ganu kó àwọn pé ìsìláàmù lèmi fẹ́ ṣe o ẹrú ẹni yẹn yẹsùlẹ̀m aw yusallem qalbahu yusallam ọkàn rẹ̀ fọlọ́hùn aw istaslama qalbahu yóò wá ju ẹ̀mí rẹ̀ kalẹ̀ gbogbo tẹ́ bá ti ń sọ fún un àbí ogun nǹkan tí bá ti wá ń kà bí á ah, àṣekíní yóò tún dáa kò ní wo pé mo ti wà ń di kíní yìí ti pẹ́ kọ́dà lómi ti wà nídìí ẹbọ tipẹ́tipẹ́ wọ́n sì mọ̀ ṣàlàyé fún pé ẹbọ lọ́mọ ń ṣe yìí ló sì takú sí ìrìnà pé a nígbà kọ́dà lómi tún mọ́ lọ lè lọ pàtàkì jùlọ àwọn tó bá ń jẹ́ àwọn tó ti pé wọ́n ń ṣe ẹbọ lórúkọ ẹ̀sìn tó pé ẹ̀sìn ni wọ́n láwọn ń ṣe àbẹ́bọ ni wọ́n ṣe ń díẹ̀ bí àwọn oníṣúfí lákòjúwe nìsín tẹ́bà ń sọ fẹ́ni tí ń ṣe súfí pé ẹ̀ ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run yóò wà máa wá àlọ́mà àlọ́mà yẹn ni pé ní àwọn ẹ̀rí tí ó máa lọ lè yí lọ́rùn kan pé ní ṣubuha yóò máa wá wá lóríṣiríṣi níjọ́ kan ni mò ń lọ nínú mọ́tò mo wá ń gbọ́ wọ́n ń pè program kan ẹni yẹn wá ń sọ pé gbogbo ẹ̀rí tó wà ní Qur'an tó de àwọn táwọn ń ṣe súfí náà làwọn mọ̀mú wá fún yín nìsín oníṣẹ́ rí ariwo táwọn máa ń pa ṣe sáwíhun àwọn lẹ́rìí onífíìbù yóò tí ń àdínà lọ́hùn áńtúrfà wàyúùtì kàràfíì ha ismuhu olóhun nu wọn tó kí wọn sáà mọ̀jà takò lọ ìgbà tó wá parí program ó ju nọ́mbà rẹ̀ kalẹ̀ mo wá pè mo wá ní ẹni fi buyutin adinallahu an turfa mo ní ẹ bá mi túmọ̀ rẹ̀ ó nínú àwọn ilé kọ́lọ́ ní ká máa gbóhùn níbẹ̀ ah mo ní an turfa náà níṣẹ́ rí ẹni tó bá fẹ́ tún gbìyànjú láti súnà nẹ́bí sallallahu alaihi àfikẹ́yìn ó kéwú o àfikẹ́yìn ó kéwú mo ní àǹtúrùfà mo ní kí ni tùmọ̀ túrùfà àwọn lásán ni mo fẹ́ kẹ́ ọ̀dàkẹ́ mo ní ṣe mímọ̀ jìwúlù ni oníbẹ̀ẹ́ ni mo ní bóní wá ń darí sí rímù annáfà ni oníbẹ̀ẹ́ ni bóní wá ń darí sí ẹ̀yìn tú pé wọ́n ní ká máa pariwo níbẹ̀ wọ́n ni ẹ̀ ń bóyá ẹ̀sọ̀ bí ti ń darí sí fún un mo ní àǹtòròfà fíbù yóò ti nú àwọn ilé kan tó yẹ pé adinallah ọlọ́wọ́ba ló pàṣẹ àǹtòròfà tí ká gbé àwọn ilé yẹn ga ká gbé wọn ga sókè yẹn ni pé ká ṣètọ́jú rẹ̀ wọ́n á níbo láti gbélé ga mo wa idh yarfa'u Ibrahim alqawa'ida min albayt wa Ismail tí Ibrahim ń pariwo nulẹ̀ lọ́wọ́ wí fún so n tí mo fẹ́ lò lẹ́yìn gan ni pé ẹ wúru ẹnìyẹn nìsín tó bá ṣe pé ẹrú tó bá ń ju ẹ̀mí rẹ̀ lẹ̀ pé tọ́lọ́run lòún fẹ́ ṣe gáskíyà ó kọ́ mọ̀ pé òun ti ṣìnà báwọn. bí mùsùlùmí ṣe máa ń rí nù ipe àjọ tí n bá ti gbọ́ pé ẹ̀rí leléyìí mo sì ti mo ṣàtìṣe àbí mo ṣàtìtú tó wá rẹ́ni tó ṣàlàyé rẹ̀ fún ọ aláyìn tó da fún mùsùlùmí tí èyàn mọ̀ pé ẹni yìí ìsìláàmù ní ń ṣe òun náà nìkẹ́ni yẹn kó sì change padà síbi tí òdodo bá wà níbi gbogbo nǹkan tí ẹ bá ń ṣe ni o sòkúrà àwọn kẹmí bẹ tó yẹ pé ẹbọ ni tó yẹ pé tọ́wá yìí ń ṣàlàyé rẹ̀ fún ọ ń ó fìdí rẹ̀ múlẹ̀ fún ọ ọ wa kúbò lẹ́míyìn ó sì wá gbà pé ẹbọ ni nǹkan yìí ẹwẹ lómi gbogbo àwọn nǹkan sáláwọn fi ń ṣe ìṣọ́ra yìí ẹlòmí yóò ní òun ṣe gbẹ́rẹ́ sórí òun ṣe fẹ́sẹ̀ òun jẹ́ òun la oríṣiríṣiríṣiríṣi ni ó máa sọ fóun fi ń ṣe ìṣọ́ra amúgbà tó bá rẹ̀ tí bá ń ṣàlàyé fún yàn wípé a eléyìí ẹ̀bọ̀mọ̀ ni o torí pé kí ni ṣé orí ẹyẹ àbí nǹkan kan tẹ́ jó sóhun ni ó máa jẹ́ ìsọlára fún ọ kẹ́rìkọ́ yẹ kí lákàyè ẹni tẹ́mi rẹ̀ bá ti ṣe sọ́lá ti ṣe Islam ó yẹ kó lọ lè é yóò padà sí pé ah kí wá lòdodo èyàn lè máa ṣe súnà nàbì sallallahu alaihi wasallam tó ṣe pé díẹ̀ díẹ̀ nínú àìtí ìjúpájúṣẹ́lẹ̀ yóò tó tẹ́kù fún mu eléyìí àléébù lánlá náà ni bí ẹn pé yóò tí ṣe ti ń jẹ́ òdodo ìsìláàmù náà ni irú ẹni àwọn kankan mí lè bẹ tó pé yóò ní mọ̀ nípa rẹ̀ nínú súnà nàbì sallallahu alaihi wasallam wallahi yẹn lè dàgbà tó sì ní mọ̀ sheikh bin baz alayhi rahmatullah sheikh ọmọ kankan nípa àwọn ẹlẹ́gbẹ́ sheikh bin baz wọn ọmọ wọn torí pé àgbàlagbà ni wọn kó tó di pé fìtínà wọn bẹ̀rẹ̀ sí ní yọ jáde wọn ti wà nípò àgbà àfà àmọ́ gbogbo tí sheikh ń sọ nípa àwọn ẹlẹ́gbẹ́ wọn mọ̀ sọ pé okhbir wọn sọ fún mi sọ ẹ mọ̀ gbọ́n àwọn fatuwa wọn sheikh sọ pé àwọn tí wọ́n jẹ́ àwọn túdẹ́ǹtì wọn ana sọ fún wọn ike àwọn ẹni yìí àwọn ìkwánu muslimun àwọn tẹ̀blík àwọn ìkwánu muslimun àwọn tmt àwọn tàdọ́múnù àwọn tàáwúnù kẹrin tá a fi ń sọ̀rọ̀ wọn báyìí káwọn náà bá lè padà kó ń di òdodo nídìí irọ́ kí wọ́n yà sí di òdodo ṣéèkì ni wọn kì í ṣe ahlu sunna sọ àwọn àpapọ̀ rẹ̀ kẹtẹ bẹ́ẹ̀ ẹni tó bá wá ní ẹ̀mí ìjúpájúṣẹ́lẹ̀ aláì tọ́kàn fún náà ni pé á ah, èmi ò ní dúró ní eléyìí má ṣòṣe bí nǹkan kanúkálukú wa náà ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n bí wa sínú súnà wọ́n bí wa sínú ìtẹ̀lé súnà nabi sallallahu alaihi wasallam ní ti ń jẹ́ òdodo tẹ̀lé súnà àmọ́ngbà tí èèyàn náà rí pé àá ah, ah, kò sọ́nà níbi tó ń kálukú wá wà ń kálukú padà nítorí jẹ́ àkíkọ́tọ̀ ìsìláàmù náà kọjá pé yọ́tò bá ti ń ródòdó báyìí tó sẹ́lẹ̀m kọlbẹ̀kẹ̀lélà ó ju ẹ̀mí rẹ̀ lẹ̀ fódòdó kọ́dà kẹtù sẹ̀mí gan jẹ̀wárẹ̀ ṣùk eríkè rẹ̀ ló tún tẹ̀ lódòdó òun tẹ́rẹ́ lómi ò lè mọ ju ẹ̀mí kalẹ̀ àmọ́ kò ní fi oríkè ṣe ẹlòmí tẹ́ bá bá a sọ̀rọ̀ ipe àbẹ́ṣe múra yóò dáa bẹ́ẹ̀ ti ń ṣe yóò dáa bóyá lọ́kùnrin bóyá obìnrin ni fúnà lè mọ wúlò tó pé ah wàláhì kò sí dá lóòótọ́ ọdẹ jẹ́ rẹ́rì mo pàdé ẹnìkan jọ kèmí àti ẹn sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ṣòkòtò tí bá ti fẹ́ kóòtù àdìsí báyìí yóò bá mi kóòtù ẹ̀kan lẹ̀ bá fẹ́ kóòtù yóò bá mi kóòtù ẹ̀kan lẹ̀ ẹ mọ̀ òun mọ̀ ẹ wá ṣe ah, lọ́wọ́ sànù wa tẹ̀rí ẹ̀mí rẹ̀ ṣe kí ni ẹ̀mí rẹ̀ gbà àmì kiri ò ti ṣe kí ni Islam hakikatul islam hakikatul islam eríkè gbọ́dọ̀ tẹ̀lé pẹ̀lú tawhid ẹ̀rí pé àtọ̀rọ̀ tawhid ipe àkóńtó tó bá ní hakikatul islam ẹ̀rí pé ṣe kéde al-ikhlas oníkéyìn ọjọ́ pọ́lọ́ nìkan oṣù lèèyàn ń sìn ìmánu tawhid tábà ń sọ pé tawhid yìí a mọ̀ lọ síbi la ilaha illallah tábà ní la ilaha illallah àwọn afáàmọ́ ń sàlàyé pé òun ni an-nafyu wal-isbat tábà ń sọ pé nafyu pé ó takò nǹkan kan ọ wà fi àwọn nǹkan kankan rinlẹ̀ ẹni tó bá fẹ́ gba la ilaha illallah sáàni pé lódodo ní ṣe tawhid yóò takò nǹkan mẹ́rin nǹkan mẹ́rin ọ takò tó ń fi al-aliha nǹkan pè ní al-aliha yẹn ni pé ma qasarta bi shay'in min jalbi khayrin aw daf'in nǹkan tó àwọn èèyàn bá ti ń ràn kàn tí wọ́n rò kóhun ní máa ń mú orí wá abóhun ni máa ń dáàbò bòyàn níbi aburú òun ní jẹ́ al-aliha naam salamu alaikum tọ́lá ẹ̀rọ̀kùn mọ́tò tó jẹ́ app 844kdk ẹ̀rọ̀kùn red tó wà níbi tó ní sọ́njẹ́ ẹ̀rọ̀kùn bá wa gbé oúnjẹ sọ́kùn yáyà tí wọlé oúnjẹ wọn. èyí ó takò al ntí ń jẹ́ al òun náà ni nǹkan tó ṣe pé èèyàn bá ti ń mẹ́mi pé nǹkan yìí ó lè fa oore fún mi ó lè dáàbò bò mí téèyàn bá ti ní nǹkan téèyàn ń fẹ̀ mí tẹ̀ báwọn ìtàkọ́sà ó ilẹ̀ àìn nǹkan yẹn ti dọ́lọ́run ẹ rí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó clear láti ṣàlàyé ni ibi ilé ó ti mọ̀ pé èmi ni gbogbo àwọn tọmọ láwọn ń ṣògùn sọ́ra àwọn ń ṣe awọ́rò ẹ̀rí pé mo sọ lẹ́ẹ̀kan pé tí ọba ti lè gbọ́ ìsìláàmù yìí tó mọ hakíkọ́tù ìsìláàm kò ní bọ́ sọ́wọ́ àwọn tí wọ́n ń tan ní jẹ ẹlòmíì yóò ní ìṣọ́ra ayé ń léhun káàkiri òun tó wọ́n fi sọ́ra òun wọ́n mẹ́jẹ ń tẹ̀yìn kọ́dà àwọn èyí tí rí àwọn brọ́dà àmì ẹlẹ́hà tí ń bojú wọ́n ń wá ògùn káàkiri o mo fi ọba tó dá mi búra kí ló fà wọn mọ hakikatul islam kọ́dà àwọn tó mọ̀ sọ pé ẹlẹ́ha súnà náà làwọn náà kì í ṣe ẹlẹ́ha mọ̀kúndòrò tẹ̀pẹ́lẹ́ àmọ̀kúndòrò àwọn ẹ̀mọ̀kúndòrò gangan àwọn ọmọ ìṣògùn tó kílẹ̀ ẹlẹ́ha náà ní ìṣògùn fún amáàlù súnà ìṣògùn ẹlẹ́ha wa wá wọlé ológun káàkiri wọ́n lọlé oúnjẹ làbíkí kí ló fà wọn ò gbọ́n tí ń jẹ́ ìsìn gangan yé ó lè máa ní wọ́n lé ẹyẹ ayé ń léhun káàkiri ẹni tí bá ti ń wà nǹkan kan pé ayé ń léhun káàkiri tí dáàbò bò ń ọlọ́run ni o nǹkan ti di ọlọ́run mọ́ lọ́wọ́ nù ẹni tó bá fẹ́ ṣe akẹ́kọ̀ọ́ tó e, tẹ̀lé alìsílám yóò takò nǹkan yẹn bákan náà atọ́wàgéèt yóò tó takò atọ́wàgéèt níta pẹ̀lú tọ́wàgéèt òun náà ni máa ẹni tó bá wá ń jẹ́ ẹni tó ń jẹ́ ó ṣe islam gidi yóò takò nǹkan òun. lákòjúwe ẹ̀yin náà mọ àwọn sàárè táwọn èèyàn máa ń káàkiri nílùú yìí kọ́dà bàbá mi yóò ti sọ kalẹ̀ ipe tá a bá ti kú tán ẹ̀jẹ̀ káwọn èèyàn máa wá jẹ́ àlùbáríkà wa o. so ìtumọ̀ rẹ̀ ni pé kán wá ibi táwọn yóò ti máa wá ẹlòmísìn ni yóò kú tán àwọn ọmọ rẹ̀ ni wọ́n sọ pé ibi yóò ní gbáyìí ẹjẹ́ káwá bíi táti mọ́ lọ lè táwọn ti mọ́ rí bí wájú àlùbáríkà bàbá so irú eléyìí tó kó wọn lọ lè tọrọ nǹkan tí wọ́n fẹ́ ń bẹ̀ ìkíní yẹn ti di ó ti di òòsà ó ti di tọ̀gùt ẹ tó bá jó súnà gbọ́dọ̀ tako kéèyàn ó ti súnà lù yìí kọ́ mọ́ lè tako àwọn ibi tí wọ́n ti ń lọ lè ń serú àwọn nǹkan báyìí wàláyé tó ń tọ́ra rẹ̀ jẹ ni ọ̀pọ̀ lù yìí gan o àwọn tàrí àwọn àfáà táwọn èèyàn máa ń lọ ọ̀pọ̀ ní ìlú yìí táwọn èèyàn lọ káàkiri bọ́tí ń lọ ìbẹ̀ ẹgbẹ́ àdúgbò wáyà ń lè sàlátí alánàmù àwọn èèyàn lọ gidi mà ilé wa èèyàn máa ń lọ nígbà kan ìgbà kan ní kí n lọ gbọ́ súnmọ́ yé ni mo ti rọra kò sẹ́ni tó wá máa àwọn wá mí náà ìbẹ̀ǹbẹ̀ bó ṣe wà káàkiri àwọn ibi tó jù mí tónú tí wọ́n mọ̀ pé ó dá mi lójú pé wọ́n ń ṣe àwọn nǹkan yìí ń bẹ̀ torí eléyàn tó bá fẹ́ lóun fẹ́ jẹun ní súnà ó gbọ́dọ̀ takò ó sì máa pè àwọn èèyàn sákèsí pé léyìí kò bá mu kì í ṣe pé ní ṣe wá sínú àtàwọn tá à ń gbọ́ súnà yìí náà mọ́ ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn bákan náà al-andad àwọn ntí jẹ́ andad yẹn gbọ́dọ̀ takò nítorí andad máa ń jàzábàkà andinil islam nítorí pé yóò bá máa fà ọ́ tí ò ní dínkù rẹ́sìn ṣe dáadáa min ahalin bóyá àwọn ará ilé rẹ̀ kan ni ọgbọ́dọ̀ kíyèsí kọ́ takò wọn ará ilé rẹ̀ tí ó bá sọ fún wọn pé ọmọ kólẹ̀ yín a ọgbọ́dọ̀ gbà fún wọn o ará ilé rẹ̀ tí ó sọ pé tó kú bá ti kú ọmọ jẹ́ka tó kú bá ti kú ọ bá wa dáná níbi òkú ò tó bẹ́ẹ̀ wọ́n ní ìyá ọkọ mi ni ìyá ọkọ mi ló wí bẹ́ẹ̀ bó ní ẹnì kó ti máa fà ọkọ mọ́ṣì tọ́lọ́hún yóò máa fà ọkọ tọ́lọ́hún kọ́ mọ́ wá ṣe ń tí ọ̀tà kò tọ́lọ́hún irú ẹni tó bẹ́ẹ̀ lé ń tẹ̀lé irú ẹni yẹn ò bẹ́ẹ̀ ẹni yẹn ti di andad ó ti di nedu ó ti di gbákejì ọlọ́run mọ́ lọ́wọ́ àwọn mẹ́tíkẹ́rin bóyá lélẹ̀ yẹn níní àwọn máàlin àbúwò nílẹ̀ yẹn ní ní òjì kéyìn òwúrí bi tẹ̀lé àṣẹ ọlọ́run ẹni yẹn ò tí ì rí hakikatul islam wal arbab ìyẹn tó gbọ́dọ̀ takò ètò yẹ arbab oní àná rọb òní pé man aftaka bi mukhalafati al-haq ẹni tó ní pé ìdájọ́ tí ó máa fún ọ nínú ẹ̀sìn ń tọ́ takò dodo ni tó sì máa tẹ̀lé òdo ó máa tẹ̀lé ní ti ń sọ̀hún ó ti di rọ́bù mọ́ lọ́wọ́ eléyìí ìmú àpèjúwe tí ó fẹ́ nítorí àpèjúwe tí ó fún wa àpèjúwe tí ó fẹ́ ni pé káwọn kan máa sọ pé ẹ mọ́ pẹ̀lú mímọ́ lẹ́yìn ọlọ́run pé àwọn afá ń sàlàyé rẹ̀ àwọn kan sì dìde wọn mọ̀ta kù wọn ike ẹbọ lẹ́ ń ṣe yíwọ́n nínú kì í ṣe bọ́ àwọn ẹni ọlọ́run là ń pè ẹ mọ́ pé wọ́n ẹ rí pẹ̀lú yìí hùn ẹni tó fẹ́ lè tẹ̀lé irú ẹni yẹn ó tẹ̀lé ó sọ àwọn ẹni yẹn di ọlọ́run àpèjúwe tó fún wọn làwọn tá ń gbìyànjú láti ṣe súnà ẹnìkan n fún ọ ní fatuwa ń sọ̀rọ̀ ẹ̀sìn fún ọ ọ̀rọ̀ yẹn ta kò dodo wọn náà rí dodo lódodo wo pé àwọn alágbájá náà mọ̀ sọ̀rọ̀ yìí àfa alágbájá lọ́wọ́ sọ̀rọ̀ yìí wàláhì làzím irú tó ń ṣe yẹn ẹbọ lè yàn ṣe pẹ̀lú ọlọ́run èyí ò tí ì ṣe islam tí ì ṣe ní islam gangan tí ì ṣe ti nítorí jẹ́ islam gangan òdodo ni ó jọyàn lójú òdodo yẹn ni náà ló máa tẹ̀lé so ó pa ẹnìyẹn tì bó ṣe lè kó tóbi tó nítorí pé yẹn ń ṣe islam nù ẹ wà pèjúwe ká mọ̀ ṣàlàyé lè sí pé ẹ̀rì pé mo ti dákọ̀ àwọn ẹlẹ́gbẹ́ pé àwọn ẹni yìí a ti ń sọ à ń sọ àwọn zufi à ń sọ àwọn ológun ní kankankan ẹnìkan sọ pé ẹ pé no no no ṣe rí àwọn ẹlẹ́gbẹ́ yẹn wọ́n súnmọ́ súnà wàláhì ìbàkúndòdó náà súnmọ́ súnà kọ̀kúndòrò wọ́n súnmọ́ súnmọ́ tẹ̀blígì wọ́n súnmọ́ súnmọ́ so òun ni pé ẹni tí bá ti ń sọ ohun tó tí ó yàtọ̀ sódodo fún ọ tó o sì ń tẹ̀lé sí wíhùn wàláì òun ṣe bọ̀nù pẹ̀lú rẹ̀ èyí ti ṣe Islam bó tilẹ̀ òkè nìyẹn jẹ́ kò bá jẹ́ ọ̀gá ni kò bá jẹ́ ọkọ ni tó pé ní tí ń sọ fún ọ wọn náà rí kọ́ta kò Islam kó sì ń tẹ̀lé tó bá kan náà ẹ̀rí pé nǹkan mẹ́rin tí mo lè yọta kùnú ìyẹn wàá ṣe ìsìbáàtì kankan yóò fi nǹkan mẹ́rin rẹ̀ tusbitu al-qasda wa tusbitu al-mahabba wa tusbitu al-khawfa wa ar-raja ó fi ọkàn rẹ̀ ó máa fi sin ọlọ́run ọba bákan náà ìfẹ́ rẹ̀ ó fi sin ọlọ́run ọba ìbẹ̀rù rẹ̀ ó tún fi sin ọlọ́run ọba bákan náà ìrànkàn rẹ̀ ó máa fi sin ọlọ́run ọba. sílẹ̀ ni ń jẹ́ pé èèyàn ń ṣe al-islam ẹni tó ń ṣe hakíkọ̀tù islam níbi rọjá oníkàrọ̀ amú àpòjúwe dé wa ọlọ́run bá ní wa in yamsaska Allahu bidurrin fala kashifa lahu wa in yuridka bi khairin fala kashifa lahu illa hu ọlọ́run bá ní tí mo bá fi nira kàn ọ́ kò sẹ́ni kan tó lè bá ọmọ kú èmi náà ní kọ́ ọmọ ara kan tí má sì ní kórè ọba kò sẹ́ni tó lè ní kórè ọmọ jẹ tiẹ̀ tó léyìí ntí yẹn gbọdọ̀ fi rinlẹ̀ fún ọlọ́wọ́n bá ní anabi sallallahu alayhi wa sallam ó tún ṣàlàyé ntí ń jẹ́ hakikotul islam ẹ̀ríkì gbogbo ìta sọ̀rọ̀ yìí ó ní í ṣe pẹ̀lú al-ikhlas wa tawhid ìpẹ́ tó bá fẹ́ ṣe ti ń jẹ́ islam gangan níta gbọdọ̀ máa rí lára rẹ̀ òun ni tawhid ìsìn ọlọ́run ìṣẹ̀sìn nítorí tọ́lọ́run àgbọ̀dọ̀ máa rí ní ara rẹ̀ torí pé kí ni gbogbo tí èèyàn bá ń ṣe tí ò bá ti ní tawhid ní tí ó kù fún ni pé yóò ṣẹbọ kò ṣeé ṣe kẹ́mi ọkàn wà kó ní èmi ò sí tawhid ìṣẹ̀ṣẹ̀bọ pẹ̀lú ọlọ́run kò ṣeé ṣe so èyí ó mọ̀ ṣẹbọ pẹ̀lú ọlọ́run ni ẹni tí ò bá ti ní tawhid so tí ọba ti wá ní tàwíìdì tí ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run kí o ti mọ̀ pé ẹni yẹn ó ti ba ti ń jẹ́ ìsìláàmù rẹ̀ jẹ́ kódà bí bá ń kírun gbangba rẹ̀ kí tó padà sí Sheikh Salih Al-Fawzan inú tíra àwọn tí wọ́n pè ní I'anatul Mustafid wọ́n ń ṣàlàyé nípa haqiqatul Islam wọ́n ní tí ń jẹ́ haqiqatul Islam wọ́n ní huwa ma jaa bihi Rasulullah ìntánẹ́bí mú wá òun ní ń jẹ́ haqiqatul islam ìntánẹ́bí mú wá fún ọ wa kana alayhi al-qurun al-mufaddala tó ṣe pé táwọn sàhábà náà ṣe nu àwọn tó ṣe pé àsìkò wọn lọ dáa jù amma ma khalafa dhalik tó ti yàtọ̀ sí ìntánẹ́bí ṣe táwọn sàhábà ṣe nínú ẹ̀sìn falaysa fil islami fi shay ṣéèkì ní yẹn ṣe ìsìláàmù rárá wa in kana sahibuhu yadda'i annahu min al-islam kọ́lá tó wá ṣe pé ń ti ń ṣe bá ń sọ pé ìsìláàmù náà ni ìsìláàmù náà ni wa kullun yadda'i waslan bi layla nkálukú ní ọmọ sọ pé èmi ní mẹ́lọ́dọ̀ mi àmọ́ tẹ́ mọ̀ fi mọ̀ pé á ìsìláàmù mẹ́lọ́dọ̀ ẹni yìí òun náà ni kó ṣe pé ti ń ṣe ọba súnà nàbì sallallahu alaihi wasallam mu ẹ wá wo súnà yìí kò sẹ́ni tí ìfẹ́ pè mọ́ra gbogbo kálukú ní ọmọ ní ń súnà ní ibi náà ni gbogbo wa wàlá àwọn táwọn gbìyànjú láti súnà àfi ká advance ìyẹn ni pé ká tún ká tún proceed ká di sàlàfí kí sàlàfí yà ó yé wa àìyé sàlàfíà òun ní ń dá fìtínà lẹ́kùn pọ̀ jù tí sàlàfíà bá yéèyàn wàláhì kéèyàn ti lo fifty years sínú súnà tí sàlàfíà ọba yẹ tí sàlàfíà bá yé jẹ́tẹ̀ bá pàdé báyìí ọkàn gbé yílẹ̀ báyìí ni òun náà ti lóun náà ti súnà àmọ́ kò gbọ́ sàlàfíà rẹ̀ ọkàn bí rẹ̀ ni pé ta ní ṣe ń tẹ̀yìn ṣe yìí ta ló gbọ́ yé báyìí ìbéèrè ẹ̀yọ̀ kan tọ́kàn béèrè náà nù ta ni ṣe ń tẹ̀yìn ṣe yìí báyìí nínú àwọn sàhábà náà tàbí òun ta ló ń ṣe báyìí torí kò sí ẹni tẹ́ bá bi tí ò ní rẹ́ẹ̀dì mú wa má bò ń jìbìtì ṣe mọ́ má bá wọn ní súfì ṣe mọ́ má bẹ́lẹ́gbẹ́ ṣe mọ́ má bò ní kíní kan ṣe mọ́. yóò ní a muhammad rasulullah walladhina ma'ahu ashidda'u 'ala al-kuffar ruhama'u baynahum. ẹni mùsùlùmí ni wá ta ló ní mùsùlùmí kọ́ ni wá sáàlù súnà ni wá níta ń bèrè nù ẹni tí ì bá wá sáàlù súnà tí bóòlù yẹn máa ń lò pẹ̀lú ẹ̀ tó mọ̀ tún ṣe ọfẹ́ mọ̀ tún ṣe ọfẹ́ tún tẹ̀blíkì sí ọmọ abànà jáde kí máa mọ̀ tún wọn sí ẹmọ̀ tó ń jáde ìmọ̀ tún wọn sí ẹmọ̀ tó ń jáde tó wọn ò lè tún tẹ̀blíkì ṣe báyẹn àbí ọfẹ́ tún tẹ̀blíkì ṣe ọ wá invite ẹ̀ pé mọ́ bọ̀ wá káyọ̀ jù kó papọ̀ báyìí àwọn elders rèé àwọn elders náà rèé àwọn elders wa rèé àwọn náà àwọn ó súnmọ̀ níwọ́n bẹ́ẹ̀ tẹ́rí wọn yíò wọ́n bá wa sọ̀rọ̀ ní ìsìn àmọ́tẹ́bá invite ẹ̀dá àtẹ́wá nítọ́ afẹ́sọ nípa tẹ̀blík nítàwọn ntí dáwà tẹ̀blík gbé lọ́wọ́ so kẹwàá gbọ́ ẹ̀hẹ́ hadha manhaju sunna jíjẹ́ manhaju sunna nìyẹn so Sheikh Fawzan wọ́n ní haqiqatul Islam kì í sọ̀rọ̀ fẹ́ nù mí o haqiqatul islam wọ́n ní tí ń jẹ́ islam gangan huwa ma jaa bihi rasulullah wa kana alayhi alqurun almufaddala nǹkan náà bí ṣe táwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam ṣe tó bá ti ń challenge ẹ pé ń bolẹ̀ ní ti rákìdá yìí sánàbí ṣe rẹ̀ tákìdá àwọn sọ̀hábà ní tí wọn ní òrìbí dáhùn rẹ̀ fẹ́rí nǹkan ti àwọn èèyàn ní ìlú yìí kíyàn ó dúó lórí rédíò kó sì máa sọ pé islam gẹ́gẹ́ la fẹ́ present fáwọn èèyàn o ilé kéwù tànàbì lélẹ́ yìí o tí ilé kéwù ànàbì sallallahu alaihi wasallam òun ló wá gbàgbé pé ó gbàgbé hadithi yẹni ẹ hadithi ẹm gbọ̀ngùn mọ̀ àbíkẹ́ yìí ẹ̀rọ mi létí ẹ̀lùkọ́ mo fẹ́ràn ti sọ àbà gba hadithi wa ni tó ní pé ànàbì sallallahu alaihi ó kìlọ̀ fún wa ipe ìdákaná aṣìdúkùn yẹn tọ́ ọ̀dá sultanin fọ́lìyàtàkọ́lá bẹ́ẹ̀nàhù wà bẹ́ẹ̀nàhù tó bá fẹ́ kìlọ̀ fún aláṣẹ ìwọ kan òun kan iná ni kẹjọ ríra yín báyìí wọ́n ní wa in kọ́bílẹ̀ fadak tó bá sọ fún tó bá gbà tọ́ nta nídìí náà nù wa illa tí o bá gbà àdéhìtàmọ́ alẹ́ wọ́n ti ṣe ń tó yẹ kí o ṣe ń tiẹ̀ nù kò nídìí kọ́ wá ní ilé kéwú ànábì òun ni kọ́ mọ́ wá tako ìjọba wọ́n wá ní ànábì wá tán ayé ṣe ṣé pẹ̀lú ìtako ìjọba ànábì fi wá táyé ṣe. ṣẹ́wárí aburú tó wá ń bẹ́ẹ̀ ni pé ìnàlélà gẹ́gẹ́ bí ọ̀ràn tí mo fi bẹ̀rẹ̀ pé ẹ̀ṣẹ́ fàmánù jámi tí wọ́n sọ wọ́n lẹ́nu omi yóò mọ lóhun pépè sí Islam ẹ̀sọ́ ẹ̀kan dágúnlẹ̀ kan ṣàlàyé Islam gẹ́gẹ́ fún òun gan ẹ̀jẹ̀ rà mú àpèjúwe kan wá. ẹ máa wo tí bàbá number one tóun bá ní ẹ jẹ́ ká máa bẹ lọ́hun kọ́lọ̀ kọ́ bá wa tún iná wà yí ṣe yóò ní àá ibi máa ń fọ́ mi nígbà ní ká máa bẹ lọ́hun ká máa bẹ lọ́hun kí ní iná tó dá wà láì wọn mọ̀pá ti kó sí àkídà kàdàríyà báwọn wọn ti kó sí kàdàríyà so kò sí tí yóò lè bẹ ọlọ́wọ́ bá sí àwọn sọ̀hábà wọn ní kóra táwọn bá fẹ́ lọ lè ra iyọ̀ àwọn bẹ̀lọ́ ọ̀pọ̀lọ́ mọ̀dé rí ọ̀yọ́ra o ẹwọ ó ti lówó lọ́wọ́ o yóò tún wá bẹ̀lọ́ ọ̀pọ̀lọ́ jẹ́ kí n rí ìyọ̀ra rárá haqiqatul islam wọ́n ní kọ́dà àtúmọ̀ ń bẹ̀lọ́ wọ́n ní kulna nas'alu Allah fi ọlọ́run jẹ́ kí nẹ́pà kí nẹ́pà ọ̀dà ó ní yìí ẹ̀ tó bẹ́ẹ̀ mọ́ tọ́lọ̀ ń fún yín láàkáyìí tó fún yín ní kìíní kan so àwọn èèyàn sì dín gbàgbọ́ pé ti ń jẹ́ àkíkọ́tò Islam náà wọ́n ń present fáwọn èèyàn yìí so èèyàn kì í ṣe àkíkọ́tò Islam so n táwọn sàhábà tí wọ́n bá ṣe tí wọ́n gbóyún lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam náà ni wọ́n kí ń takò jọba níta tí wọ́n kí ń takò lérí níta kódà bẹ́ẹ̀ rí yẹn bá ń ta in tí wọ́n ṣe náà ni pé wọ́n lọ lè bá tí wọ́n bá ti rí bá ọmọ fàdúrà ràn lọ́wọ́ pé tọ́ ọlọ́nkó tó ṣe bákan náà anabi sallallahu alayhi wa sallam inú hadithi amr bin ati lára kùnrin kan bí anabi sallallahu alayhi wa sallam ipe islam wo ló dáa jù pé islam wo lèèyàn máa ń ṣe ayyul islam khair anabi ni islam tó yẹn máa ń ṣe tut'imu ta'ama máa fáwọn èèyàn ló ń jẹjẹ ẹni tó bá ní kó máa sànú àwọn èèyàn ara péyàn ń ṣe islam náà nù àmọ́ in tó jẹ́ àkọ́kọ́ kókó ni mo ti sọ́lẹ̀ kan wọn àkídà mo nà àkọ́kọ́ ẹni tó bá ń fún yàn lóúnjẹ tó lẹ́nu mi ni dìmọ́ nítorí wàláhì tẹ́tí báyìí kí bàbá lágbájá wọ́n ti wà lè jẹ́nà bá ní kí náà ṣe wàláhì máa ń fún àwọn èèyàn máa ń jẹun lé wọn ní bámú. so tàwíìdì ọgbọ́dọ̀ bọ́ ẹni tí bá ń kó àwọn èèyàn kó kóra kó jẹ́ kí gbogbo ayé ní máa ń fún lóúnjẹ jẹ àmọ́ ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run kò ní ládàá yẹ ọ̀kan kò ní ládàá o anábì ní tútù ìmú tọ̀ọ́mà máa fún àwọn èèyàn lóúnjẹ jẹ wàtọ́kọ̀rọ̀ òsàlámà arákùnrin yẹn ń ṣe ìsìláàmù gẹ́gẹ́ ni kíkẹ́ tó máa sálámà àlámán àràf wàmẹ́lẹ́m tààríf atẹ́ntọ́mà atẹ́ntọ́mà ma talama sí wọn islam nù ẹ wo bí anabi sallallahu alaihi wasallam bó ṣe júwe islam níbí yìí ó túmọ̀ sí pé islam ìyún lè dáa ṣe náà nígbà tí àwọn kan ìròrí burúkú ní yẹn àwọn ní pé islam gbàtàwọn ń júwe islam ó ní islam ó dà gẹ́gẹ́ bí erin erin ó ní erin tí afọ́jú fẹ́ ṣàlàyé rẹ̀ ó ní sẹ́pá afọ́jú tó bá fọwọ́ kan ẹsẹ̀ erin afọ́jú kan náà ó náà fọwọ́ kan ẹwọ́jà erin afọ́jú kan fọwọ́ kan etí rẹ̀ tó tán bá ní kọ́ mọ ìròyìn rẹ̀ ìròyìn oríṣiríṣi ni wọ́n máa ní yóò ní afọ́jú tó fọwọ́ kan ẹsẹ̀ rẹ̀ yóò rí bí ó ní òun fẹsẹ̀ kan òun fọwọ́ mú odó wọn wà ní kí náà ròyìn irin ẹni kẹtí tó ní òun rí bí ewé ewé ewé ewé kókó yóò ní òun náà ròyìn nù tó ní kan ẹwọ́jà rẹ̀ yóò ní ọmọ odó òun náà ròyìn nù so eléyìí ìsìláàmù rí báwọn anabi sallallahu ó ṣàlàyé tí ń wa ara tí ń jẹ́ islam òun náà ni kíyàn ọmọ ṣe nǹkan tánà sallallahu alaihi wasallam sọ yìí tut'imu at-ta'ama wa taqra'u as-salama tó bákan náà nínú àwọn tó ń jẹ́ haqiqatul islam anábì tún sọ níbi àwọn bòmí tó ṣe pé tó rà ti mọ̀ pé tó máa ń ṣe islam òun náà ni ọmọ jẹ́ mùsùlùmí bàtánàbì sọ nípa islam tí mùsùlùmí ọ máa ṣe anábì sísọ ń bomi anábì ní kò kí ń ṣe mùsùlùmí ẹn tó ṣe pé anábì ní almuslim man salima almuslimun min lisanihi wa yadihi ìpẹ́ ń ta lè pèpè ń ṣe islam lódodo lẹ́yìn ìgbà tí ó ti kọ́kọ́ ní imani tán o tí àkídà ti dúó táwọn ẹni yìí ń ṣe ah islam lẹ́ni yìí ń ṣe òun ni pé sẹ́lìmẹ̀lì mùsùlùmùn òun lẹni tí mùsùlùmí ìmọ̀ ńlá lọ́dọ̀ rẹ̀ mùsùlùmí máa ń fìrì lọ́dọ̀ rẹ̀ min lisanihi kò ní máa fi ẹnu rẹ̀ sọ aburú sí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ẹlòmí lè rò pé ní tí a bá pàdé ń ta ilé lèyàn tí kọ́kọ́ máa ń gbèrú nǹkan báyẹn ìyàwó rẹ̀ ǹjọ́ ńlá níbi ọ̀rọ̀ kọ̀rọ̀ lẹ́nu rẹ̀ ẹlòmíì tẹ́bá rí ìbànújẹ́ tí wọ́n kó bá ìyàwó rẹ̀ ń lé inna lillahi wa inna ilaihi raji'un ẹwọ pé tó ní súnà náà ni wọ́n yí súnà ní ti ọba yìí wàlá ìwà tí ọ̀dá ó kún sọ́wọ́ àwọn èèyàn sórí islam wò la fẹ́ ṣe báwọn islam tó pété akéda bá dúó nítorí mọ̀pá akéda dúó òun náà ni kí iṣẹ́ rẹ̀ kọ́mọ jáde látara akéda so islam ní pé ó kó ẹnu rẹ lọ́wọ́ onímọ̀ fẹnu rẹ saburú fún onímọ̀ fi sọ ọ̀rọ̀ agbákọ̀ọ̀rọ̀ mẹ́lẹ́nu ẹlòmíì yóò sọ síyàwó rẹ̀ ẹlòmíì yóò sọ sọ́kọ rẹ̀ náà yóò bu ọkọ rẹ̀ tónítóní kódà tẹ ẹlòmíì débi pé ní ọkùnrin ní abóbìnrin ní ẹrù pé yẹn dáadáa níta tí ó mọ̀ ṣe dáadáa sáwọn èèyàn ta àmọ́ tẹ bá bírè abẹ́ bá bèrè lọwọ ọkọ rẹ kọ́nà ọkọ ìlú mi bá dé pé hmm, wọ́n lè mọ gbọ́ pa àwọn ń jà báyìí à ń ń gbogbo gbà tí òfin ma ti fi ń ṣe sùúrù nù bẹ́ẹ̀ náà lọkùnrin mi náà abẹ́ náà lóbìnrin mi náà bí mo pé àti ń gbọ́ ọmọ ní ẹlẹ́yà ní pariwo pẹ̀lú àfa gbogbo gbà àbòsí tẹ́lómi ń ṣe Islam náà lápè yìí. anábìyàn ti ń jẹ́ mùsùlùmí gidi tó ń ṣe haqiqatul islam man salima al-muslimun min lisanihi ọ̀yẹ̀dì anábì tó wá ní khayrukum khayrukum anábì sọ̀rọ̀ ní khayrukum khayrun li ahlihi anábì lẹ́nu tó dáa jù nínú ẹ̀yin mùsùlùmí lẹ́nu tó bá dáa sí ara alẹ́ rẹ̀ tó pé ìyàwó rẹ̀ náà mọ̀ ròyìn rẹ̀ pé ẹ̀yẹ̀ dáadáa lọ́kọ mi tó pẹ́ lómi náà ròyìn ìyàwó rẹ̀ pé ẹ̀yẹ̀ dáadáa ni ìyàwó mi anabi ní ẹni tí ń ṣe islam tí òun fẹ́ ká ṣe gẹ́gẹ́ lélẹ́ yìí sẹ́lìmọ́ ni mùsùlùmí náà mi lè sẹ́ni ìwọ̀yẹ́ dìhì kò ní máa fẹ́nu sábúrú fún yàn kò ní fi ọwọ́ rẹ̀ kí wọ́n fi ṣe aburú fún yàn lẹ́gbà tí àkídà ti dúró tán sọ anábì ń júwe ní oríṣiríṣi anábì sọ̀rọ̀ tó sọ ń bọ́ mi al-muslim man salima al-muslimuna nẹ̀nẹ̀ anábì sọ̀rọ̀ sọ́làm ní pé ẹni tó ara lè rẹ̀ bá ńlá àbáwọn tó ń bá gbé tí wọ́n là tí kò kí ń ṣaburú fún wọn tí kò ní jẹ́ ká burú ọmọ ṣẹlẹ̀ látọwọ́ ọ̀hún sí wọn. Ànábì sallallahu alaihi wasallam jẹ́ kó yé wa pé ìyí náà ara ti ń jẹ́ islam ni sòyí tí máa fi gbẹ̀yìn sòbí ní láì tààlà sòun náà ni ọ̀rọ̀ sheikh bin baz alayhi rahmatullah wọ́n ní wa haqiqatul islam wọ́n ní tá fẹ́ sọ ti ń jẹ́ islam gangan inú majmu' inú fatawa náà ti sọ wọ́n ní tatamassalu fi ibadati Allahi wahda ọlẹ́mọ̀ rí akẹ́kọ̀ọ́tọ̀ Islam lára kíyàn ọmọ sin ọlọ́run nìkan ẹlòmí lè mọ̀ rò pé irun àwẹ̀ ní so àdúà nìkan ọlọ́run yẹn mọ̀ fún ẹrù ọlọ́run nìkan lèyàn mọ̀ fún oníbẹ̀rù ẹnì kankan yàtọ̀ sí Allah ṣe ẹni tó bá máa ń bẹ̀rù yàn kò ní rọrùn fún láti mọ̀ mọ̀ kólẹ̀ fún yàn o kò ní rọrùn fún ọ láti mọ̀ mọ̀ kólẹ̀ fún yàn ẹni tó bá máa ń bẹ̀rù yàn ìyẹn sì kúnlẹ̀ fún mi ìyẹn tẹ̀ fún yàn àmì tó bá ní ẹrù lẹ́mí tó pé máa ń bẹ̀rù àwọn èèyàn kò gbé ìbẹ̀rù rẹ̀ fọ́lọ́hun bẹ́ẹ̀ náà ní ìran kan ẹni tó bá máa ń ran kan yàn pé oore ládọ̀ lágbájá kò ní lè dúró sí òdodo kò ní lè dúró sí òdodo sẹ́ni gbogbo àwọn táwọn gbìyànjú láti jákò yìí jákò yìí jákò yìí nídìí rọ́ yìí ìran kan èèyàn sí lọ sọ́dọ̀ ọlọ́run ni ẹni tí ò bá sí ìran kan rẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run kò ní kóńdì bàjẹ́ o sí ìran kan ìbádà ni bákan náà àtàwákùl kí o gbẹ́mi tẹ ọlọ́run ọba ìjọsìn ni ẹlòmíì yóò gbẹ́mi lé sàtífíkìtì rẹ̀ ẹlòmíì yóò gbẹ́mi lé kọ́ọ̀sì tó bá ṣe ẹlòmíì yóò gbẹ́mi lé ọkọ rẹ̀ ẹlòmíì yóò gbẹ́mi lé ìyàwó rẹ̀ ẹlòmíì yóò gbẹ́mi lé àwọn òbí rẹ̀ aláìgboro eléyìí kì í ṣe ti á nìyẹn ń ṣe haqiqatul islam شيخني تتمثل في عبادة الله وحده والطاعة لأوامره يوتما تلاوى àṣẹ Ọlọ́run bóyá kini yẹn ti Ọlọ́run ni loko ti Ọlọ́run sase Ọlọ́run ni yẹn ma tẹ̀lé te ah kini yìí ó sì ṣòro wallahi ó tẹ̀lé náà ni torí àṣẹ t'Ọlọ́run bá pa ni bákan náà sheikh tún ni wa tarkin nawaihi ntolo ni ko ma ṣe yẹn ma jìnnà sí wọ́n ní wọ́n ìmán nítorí jẹ́ àkíkọ́tù islam oníkéyò tó nígbàgbọ́ ma akhbara ma akhbarnahu subhana ntọ́lọ́ bá sọ fún wa bí nǹkan yẹn ó ṣẹlẹ̀ ká gbàgbọ́ aw akhbarana bihi rasul sallallahu alayhi wa sallam abánabi ló bá sọ kankan fún wa bí nǹkan yìí tí ó ṣẹlẹ̀ ní yẹn gbọ́dọ̀ gbàgbọ́ an amril akhirah nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ó gbọ́dọ̀ dáhàn lójú wàlìjánnàtì wà náàrù ọ̀rọ̀ àlìjánnà ọ̀rọ̀ nípa iná ó gbọ́dọ̀ dá mùsùlùmí lójú ẹlòmí lè tún lọ́mọ wọ́n pé tó tún ní ìdíkẹ́ tó máa ṣàlàyé léyìn ni wà láàá onídìí o àìmọye mùsùlùmí tó gbà pé kò sí ní àlìjánnà lórúkọ ẹ̀sìn lórúkọ ẹ̀sìn àwọn onísúfinu wọ́n gbà pé kò sí ní jẹ́ ná lórúkọ ẹ̀sìn wọ́n làwọn sọlọ́run ní kékeré ní kí ní jẹ́ iná iná kọ́ ìnà ni. ó lẹ́yìn tọ́lọ́ bá fẹ́ fìyà jẹ tó bá kú ọlọ́run ó tún ọ̀dá yóò wá wáyé lẹ́ran àbí kó wáyé ní ajá ọmọ wa jẹ́ níyà níbi tó bá wà wọ́n ní àjá ń jìyà tiẹ̀ nù. àmẹ́ńtọ́lọ́ bá fẹ́ kẹ́ wọ́n ní yóò tún ayé wá wọ́n lè wá da lẹ́ran wọ́n lè wá da alájà yóò mọ́ wá gbádùn níbẹ̀ ngba aljanna tiẹ̀ ní ń bá lọ́wọ́ sùdùrí kan nìyẹn láwọn ní sufi kan àmì tiẹ̀ gbà kò tiẹ̀ sí ni kò sí kí ni jẹ́ aljanna kí ni jẹ́ náà kò sí lórí batul atfal eré madé ni nǹkan ṣeré ọmọ eke àfẹ́gbére lọ́wọ́ bí ẹ fẹ́ wá aljanna àbí ẹyẹ mọ́ gbà náà níjọ́ ni ẹnìkan sọ pé ń gbọ́rọ̀ àwọn sufi rẹ̀ ni wọ́n ń pa mí ó ní ẹni tó bá ní ká mọ̀ ṣe ẹni tó bá lóun ọmọ ṣe sìná á ẹni yẹn ṣe súfì o tó ní ta ló ní ọmọ ṣe torí ẹni tó sọ̀rọ̀ òun ó súfì ni kó lè ní gánmà gbà tí mo gbọ́rọ̀ mọ̀ ní tí mo wọ́ báyìí mọ̀ ní alágbájá nìyẹn mo wá gbọ́ wá ń ṣe rìjọ́ndà fún lórí rédíò èmi wá ń sọ fún èmi wá ń sọ bí tí ń lọ pé òun gángan ní súfì òun gángan náà ní súfì torí kò síyàtọ̀ láàrin obìnrin míì síyàwó wọn lọ́dọ̀ súfí so òun ni pé àwọn ẹni yìí wọn ò nígbàgbọ́ sáré jẹ́ náà àtiná sọ tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo yóò nígbàgbọ́ sí ara tí ó mọ̀ wá jẹ́ pé àmọ̀ mọ̀ pé àwa táwọn tẹ̀ nígbàgbọ́ sí oníkàmọ́ wá ṣiṣẹ́ fún un tába gbọ́ pé kíní yìí ní tí ó mú wa tí ó ti sábà bí àlìjẹ́nà fún wa lélẹ́ yìí anábì ní sílẹ̀tùlọ́hì gọ́ọ̀lẹ̀yà sílẹ̀tùlọ́hì gọ́ọ̀lẹ̀yà anábì wá ní àlìjẹ́nà tó sílẹ̀tùlọ́hì kàlìjẹ́nà ó ní ọjà ọlọ́run bá ní tọ́ wọ́n gbogbo tọ́lọ́run bá ní kí n fira lè yẹ fira sọ pé ọba bẹ́ẹ̀ ṣe islam lódodo tó bá ní kí ní yìí ó mọ̀ lékun ládá fún ọ ẹlòmíràn rí bá ní ẹ̀yin náà ti ẹ̀ bójú lóbìnrin yóò ní bàbá albani ní kì í ṣe wájibù bàbá albani tó ní èsè wájibù ṣe àwọn wá sọ pé ìyàwó àwọn máa ń lò fa wọ́n sì ní àwọn ọmọ àwọn náà ń lò so ti ń jẹ́ hakikọ́tù islam pé ìyẹn fẹ́ ṣe ti ń jẹ́ tó mú yàn súnmọ́ aljanna ọlọ́wọ́n ọba sábẹ́ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ń ti ń jẹ́ hakikọ́tù islam kọ́lọ̀ kojú kó fún wa láti lè máa ṣe torí náà ni ó ń jẹ́ ń a fi rí aljanna ọlọ́wọ́n ọba wọ̀ so èyí a ti ṣe nínú ẹ̀sìn ọlọ́wọ́n ọba kọ́lọ̀ ọba kí ọmọ gbà lọ́wọ́ wa àyẹ̀tò kùdí ẹ̀ka tó abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó mọ́ ṣáà ti ní ìrọ̀rùn fún wa subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. alhamdulillah adúpẹ́ fún ọlọ́run ọba a sì tọrọ ìkẹ́gẹ́ fáwọn muhammad sallallahu alayhi wa sallam adúpẹ́ fún àwọn òṣàṣù wa tuntun máa ń sọ̀rọ̀ nípa akíkọ́tò islam láti pé àbálò àbábọ̀ tí wọ́n sọ náà ni pé ká dúró níbi tí ọlọ́run àtànábi sallallahu alayhi wa sallam tó bá ní kásí kíni ká dúró sí ká sì ní ikhlas lórí tí a bá fẹ́ ṣe ká sì máa kọjá la ọlọ́run ọba ilé lórí ọ̀kanú àdìsá anábà Muhammad tafawa Nu'man bin Bashir sọgbàwa ani anabi sallallahu alayhi wa sallam anabi ni inna al-halala bayyin wa inna al bayyin wa baynahuma umurun mustabihat la ya'lamuhunna kathirun min nas faman ittaqa ash فقد استبرع لدينه وعرضه ومن وقوى في الشبهات وقوى في العرام قراعي يرعى هول الهيمة يوشك أن يرتع فيه ألا وإن في الجسد مضغة إذا صلح صلح الجسد كله وإذا فسد فسد, فسد الجسد كله ألا وإي القلب إنتم بقى صلاة كان لكي كاسي سلاه يميوا بكنا àwọn afọwọ́n jẹ́ kóyé wa ipe nínú kata tó gbọ́dọ̀ mójútó òun náà ní kíká dúró ibi tí ọlọ́run àtàlẹ́bí sọ́lá sọ́lá bá ní adó sí inṣàlá àwọn afọwọ́n mo bá fi díẹ̀ díẹ̀ lé láàrin ogún ìṣẹ́jú inṣàlá. sáwọn àríkùn sílẹ̀ wàrkátù àtiwájú kí a tó lọ sí abala àwọn ta'liqat àwọn àfikún tí àwọn afọwọ́ wa tí wọ́n bá wa ṣe inṣàlá kí àǹfààní náà kí ó lè bà kún kẹ́kẹ́. a ní àwọn ìkéde bíi méjì kan àti oúnjẹ sí wa létí so ìkéde alákọ̀ọ́kọ́ tí ò sínú àbí tí n sọ pé lára méjèèjì náà mo ti ṣáájú sọ yẹn tẹ́lẹ̀ ní pé nípa wípé inshallah tó bá ti ń tóbi irú àsìkò yìí lọ torí àdéfẹ́ kọjá àsìkò táwọn yẹn ń túká ẹlòmíín fẹ́ ná ṣùgbọ́n gbàtọ́ bá túká dẹ̀ wàá gbà lọ́wọ́ rẹ̀ ńkọ́ so a nífẹ̀ kọjá àwọn àsìkò táwọn yẹn bá ń túká a fẹ́ kí ìjókòó àdínú nà sí ha yìí kí a gbìyànjú káwa náà ká dá sí tọ́lọ́wọ́n bá látara ìjókòó yìí pẹ́ẹ́rì kí mo sọ ń bẹ̀rẹ̀ mu ní àwọn àfáàwa náà ni wọ́n ṣètò bí ìjókòó yìí bí ó ṣe wáyé lónìí pẹ̀lú owó wọn so àwa náà a fẹ́ káwa náà ká dá sí tọ́lọ́wọ́n báyìí inshallah ta'ala ẹ̀dá pọ̀ jẹ́ kárí àwọn tí ó bá wa gba fi sabilillah náà so fún àdínú nà sí ha fún ètò wa tí yóò padà tún máa wáyé ní oṣù tí ń bọ̀ ní on 25 àti sàlàyé yẹn fún wa ṣùgbọ́n bá ń fa ní àwọn àti a ti yẹn tàtúntún tàbí ń tó lè sọ pé insha Allah báyìí ìjókòó àdínú yóò máa wáyé pẹ̀lú ní oṣooṣù ìjókòó àdínú yóò máa wáyé eléyìí masalasi ilé ọlọ́pàá ní ọjà àyà ibẹ̀ ló ti wáyé ní on twenty five ní inú oṣù tí ń bọ̀ yẹn ni pé ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù february insha allah ta'ala a tún máa bá àdínú nasiha pàdé ní masalasi ilé ọlọ́pàá ní ọjà àyà àwọn bùkátà àwọn owó díẹ̀ díẹ̀ díẹ̀ láti fi ṣàwọn ètò yìí ẹjọ́ ẹ jẹ́ kí a bá wa dá sí i. ẹlẹ́ẹ̀kejì nínú ìkéde tí a tún fẹ́ fi tó wa létí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó náà wọ́n ní ìkan nínú àwọn ọmọ ìyá wa ni wọ́n ṣàárẹ̀ so wọ́n ní àìlera níbi ojú wọ́n dẹ̀ ti ṣe iṣẹ́ abẹ ojú wọ́n ti ṣe fún wọn ní general hospital ní ọ̀nà òkè yìí bẹ́ẹ̀ so wọ́n ní wọ́n wá nídìí owó tí wọ́n fi tú wọn lẹ́ẹ̀kan máa lọlé owó yìí ó kọjá agbára àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí wọ́n fẹ́ kí àwa tá a jẹ́ mùsùlùmí náà tá a jẹ́ ọmọ ìyá wọn kí a bá wọn dá sí owó náà owó di méjì nìyẹn ẹjọ́ tí ọlọ́run bá kíkan kọ́ má pa ìkan lára àníyàn méjèèjì kó máa lọ ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ bẹ́ẹ̀ náà lọ́mọ ìyáwá kan náà òun náà lóun náà níbi fi sabilillah fún ààrẹ náà ni fún màmá ọmọ ìyá náà tí ó rẹ̀ wọ́n sì nídìí àti ṣe àwọn àyẹ̀wò fún wọn bákan náà wọ́n nídìí àti àwọn oògùn kan tí agbára ọ̀ká gbọ́n náà bí ta ṣe rí so ẹjọ́ torí ọlọ́run ọba kí gbogbo wa náà kí á ran àwọn ọmọ ìyá yìí lọ́wọ́ ọlọ́run ọba ó ran wa lọ́wọ́ inṣàlọ́ lẹ́yìn náà so yóò máa lọ síbi agbọ́nrin àwọn ta'liqat látọ̀dọ̀ àwọn àmàṣáyíkh wa tó wà ní ìjòkólẹ̀ inṣàlọ́ ta'ala àwọn tó bá fẹ́ fi àfikún lórí ọ̀rọ̀ yìí inṣàlọ́ ní àárín ìṣẹ́jú péréte a ti wà ní twelve twenty five báyìí inṣàlọ́ tí ó bá ti ń di bóyá bíi twelve fifty tàbí ká sọ pé one o'clock insha allah gbogbo tí a bá ń ṣe pẹ̀lú gbọ́nàba á fi àdàgbà rẹ̀ rọ̀ insha allah ó túmọ̀ sí pé a ní nǹkan bíi naam tí question náà ṣàlàbí ṣe kí ok bóyá a ní nǹkan bíi twenty minutes fún tàlíkọ́t àwọn àfikún a ní ogún ìṣẹ́jú fún ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó kù a fi ṣe ìgbà ìbéèrè. àti ìdáhùn insha Allah ta'ala náà sọ àwọn tó bá ní àwọn tààlì kọ́ọ̀tì insha Allah bismillah alhamdulillah wassalatu wassalamu ala rasulillah وعلى آله وصحبه ومن والاه أما بعد والسلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún olóòwà tí a tọrọ asọ́láàtù àti sàlẹ́ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam a dúpẹ́ fún àwọn olùdánilẹ́kọ̀ọ́ wa kọ́lọ́mọ̀ bá kó wa san ní ẹ̀sùn lórí ẹ rí i pé tọ́pìkì náà tọ́pìkì tó fẹ̀jú ni ṣùgbọ́n àwọn ibi tí a nídìí ibẹ̀ náà ni wọ́n lọ ó ti nísìn níta ní bùkátà sí láwùjọ tiwa ibẹ̀ náà ni wọ́n lọ gẹ́gẹ́ bí àfáwọ̀ rọ́hìd gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ̀rọ̀ wọn náà lèmi náà tún fẹ́ padà sí pé àkòrí ọ̀rọ̀ wọn tí wọ́n bá sọ kò ju nǹkan méjì náà lọ lára nǹkan méjì yìí náà ló ń kálukún ló ti máa mú tiẹ̀ ń bẹ̀ èèyàn jọ súnà ni ọjọ́ níbi díà ni ibẹ̀ náà ni ó ti máa mú ó kí ni méjèèjì náà òun náà ni al-ikhlas wal-mutaba'a. Islam gbogbo tó bá ṣe kó sí nítorí tọ́lọ́n ẹlẹ́ẹ̀kejì alimọ̀tábà nǹkan tó fẹ́ ṣe yìí sọ bálá àlàtà rẹ̀ sàlámù wọ́n ti ní má jẹ́ àbí ìnàbí sàlám wàmá kana àléhi as-salafu salih òun náà ni alimọ̀tábà níta nàbí mú wa ọfẹ́ ṣe dáwà dáwà tó fẹ́ ṣe yìí ṣé bá nàbí ṣe ṣe ni sọ́nà tó gbà sí lọ gbà sí sẹ́yìn pé mùtábà nìyẹn yẹ bó já sí pé tọ ẹni tó náà fẹ́ tún jọba ṣe náà nísìnyí ọ̀nà wo lèyẹn lè gbà tún jọba ṣe tí ó fi bá ti ìlànà àwọn sálàfù sọ́lé o ẹ̀ pé ọ̀nà kan náà nìyẹn ẹni tí ó ṣe dáwà tó ní tó bá fẹ́ ṣe dáwà ó lè jòkó nínú ilé àfikọ́ jáde tó fẹ́ kí mánì rí ó lékún àfikọ́ kọ́kọ́ jáde bí jáde lẹ́bàá ti wá pọ̀ sí bẹ́ẹ̀ náà ni mánì rí ó ti máa lékún sí ìjẹ́ ṣe ṣe báwọn sálàbù sọ́ọ́ ní ṣe báwọn ṣe ṣe tí wọ́n nìyẹn àpè ọ̀rọ̀ mùtábà òun nìyẹn. sheikh ubaydillah aljabiri abidullah wọ́n sọ̀rọ̀ kan lára àwọn ọ̀rọ̀ táwọn ọmọ ìyá máa ń sẹ́ǹdì náà ni pé wọ́n ní àwọn tí wọ́n bá jó nífẹ̀ẹ́ nu pé ọ̀rọ̀ ikhlas wọ́n máa ń fà sọ́là rẹ̀ púpọ̀ wọ́n máa ń sọ̀rọ̀ nípa ikhlas gan-an sincerity wọ́n mọ̀ tẹ́ńpẹ́lẹ́ máa débi pé tí wọ́n bá ń sọ gan-an wọ́n mọ̀ sunkún wọ́n tó ń gbọ́ náà ló tún mọ̀ bá ń sunkún pé ẹ̀rọ ọlọ́wọ́ bọ́ bọ̀ ṣùgbọ́n tẹ́ bá wo mùtábà ńkọ́ ẹ̀rí pé wọ́n fèlè ńlẹ̀. kó tẹ̀jẹ́ sí pé àwọn bídíà táwọn sọ yìí náà oníranran ni wọ́n o torí tá a bá ń sọ nípa àwọn onísúfí nísìn àti kíláàsì àti mùtábà gbogbo wọn gbogbo wọn fèlè ńlẹ̀ torí àmọ́ rí ṣìrìkìyáàtì nínú iṣẹ́ wọn tí ṣírkì bá ti wà tí ṣírkì bá ti wà ń bíṣẹ́ kò sí ìkíláàsù ńlẹ̀ mọ́nà nìyẹn nǹkan yẹn a ní láti kíyèsí pé gbogbo ọ̀rọ̀ ìsìláàmù yìí kò ju láàrin méjì wọn náà lọ àtàbá jó ní súnà ọ̀rọ̀ mùtábà kùdẹ́kùdẹ́ lè kùdẹ́ ẹ̀jẹ̀ kàtó òdìye ó lè kùdẹ́ kàtó ṣùgbọ́n bíi tí pírọ́blẹ́mù wájú ní ìkíláàsì gángan ẹ̀tọ́ bá jó ní súnà. ìkíláàsì ló jẹ́ pàtàkì jù tó pé ogbó téèyàn bá ń ṣe torí kí ló fi ń ṣe sẹ́yìn pé náà ni ànábì àwọn àṣàlàmù náà lọ sọ fáwọn sábẹ́ pé inna akhwafa ma akhafu alaykum òun ni àṣíríkú al-asghar tí ń bẹ̀rù tí ń bẹ̀rù jù fún yín òun náà ni kékeré wọ́n ní kíni kan náà ní kárí mi kárí mi bóò ni ẹni tó bóò ni ó ti já sí pé tí bá ń ṣe ìnáwó òun ṣe dáwà ni òun ṣe ìjọsìn kan ni ọ̀fẹ́ rẹ̀ nìkan lọ́wọ́ ni bóò ló ṣe jẹ́ sí pé gbogbo tó ń ṣe yìí ta bóò ni ó ṣe jẹ́ torí tọ́lọ́wọ́ ba nǹkan méjèèjì náà ni mo fẹ́ kí yáwó wọ́n ní àsìkò tó sọ̀rọ̀ àwọn rẹ̀. Nàbọ̀ alaikum salaam wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba abẹ́ ọlọ́run ọba tí ó bá ṣàlékún ìkẹ́ àti ìkẹfà nàbí sallallahu alaihi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé rẹ̀ àti àwọn tí wọ́n tẹ̀lé pẹ̀lú dáadáa gbogbo àwọn jàmáà tí wọ́n jòkó náà ọlọ́run ọba kó san kálukú lẹ́san lórí lójọ láyé àti lálùkìyàmà nǹkan tí èmi kàbẹ́ ká máa sí èyí tí ó máa jẹ́gẹ́ bí kọ́ńdà òun náà ni pé Sheikh Al-Albani rahimahullahu ta'ala nínú wọn pe kíní kan ní nuru aladar bíi fatwa sheikh albani sọ wípé asalafiyatu hiya almafhumu sahih lil islam salafiya kí la ń pè bẹ́ẹ̀ òun náà ní nǹkan tí anabi sallallahu alayhi wa alihi wa sallam tó wà lórí àti àwọn sọ̀hábà rẹ̀ àti àwọn tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa torí pé tí èèyàn bá lè mọ gbẹ́sìn yẹn yé lórí agbẹ́rìn yìí bó lè yóò tó padà gbẹ́sìn rẹ̀ yé àkọ́kọ́ nú àwọn bídíà tó kọ́kọ́ jáde àwọn wo ni alkhawarij àríwá ẹ̀kọ́ ni ó mì ní pé bí yóò ti mọ gbẹ́sìn rẹ̀ yé bí ẹ̀sìn Nafi'u bónú mẹ́lá bónú al-Asraq wọ̀ Nafi'u bónú al-Asraq tálóhun khariji tùbí yóò ti mọ gbẹ́sìn rẹ̀ yé nù àbí kó má jẹ́ bẹ́ẹ̀ kéèyàn máa gbẹ́sìn rẹ̀ yé gẹ́gẹ́ bí Wasil bọ́nù maza bọ́nù Ata al-Mu'tasili so agbárí lókù tó máa fi ṣe kí ni ló máa fi ṣe ẹ̀sìn àbí kéèyàn máa ṣe ẹ̀sìn yẹn bẹ́ẹ̀ kó máa wá di wípé òun ni wàá di Jahmu bunu Sofwan manhu tani al-Jahmi so iná ló fi ṣe pé ó pàtàkì gan ká gbẹ́sìn wáyé lórí nǹkan tí anabi sallallahu alaihi wasallam tó gbé wa lórí ẹ̀ ẹ̀rí sí wà fẹ́lẹ̀ ìtorí wọn bí anabi sallallahu alaihi wasallam sọ pé ma àlàyé wa asahabi so agbárin yẹn ni ìfẹ́ kan mọ̀ sí wọ́n ti sọ ọ̀nà tẹ́lẹ̀ àmọ́ kí n tún ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ nígbà tí sẹ́ẹ̀kì ń sọ̀rọ̀ nípa alhakíkọ ẹ má lọ gbọ́ yé sí wípé wọ́n wà nú àwọn tí wọ́n ń pín alhakíkọ wal majaso eléyìí àwọn tó kéwù ni wọ́n understand nǹkan tí mò ń sọ tó tí yẹn bá fẹ́ ní àwọn àlàyé lórí masala yìí alhakíkọ wal majaso sheikh al-amin as-sikiti rahimahullah ta'ala wọ́n kọ tírà nípa ẹ̀ wọ́n pè ní manhu jawas al-majaz fi ta'abbud wal ijaz. gẹ́gẹ́ náà ni ibn qayyim rahimahullah ta'ala wọ́n kọ àtìrà wọn wọ́n pè ní asọ̀wáìkú al-mursala. so asọ̀wáìkú al-mursala yìí ọ̀nà fifty ni wọ́n fi bu gbogbo pé kò sí kankan tí ń jẹ́ majaz nínú al-Qur'an wala fil lughati al torí pé wọ́n mú àwọn ẹ̀rí wá tó pọ̀ ọ̀nà fifty ni wọ́n fi dàrú tó ẹni tí ó bá ní bùkátà láti ka síra yẹn náà ó lè lọ ó lè lọ kà torí pé ẹni tó bá padà ṣe báṣù nípa àlùmọ̀jáàsù gẹ́gẹ́ fúnra yóò pé yóò rí pé àlùmọ̀jáàsù gẹ́gẹ́ fúnra kàyáàlù ni ibi yẹn gbà tí ẹ ń sìn rárá bí àti ẹ ń sìn rárá lásán ni kò sí ẹ̀rí kankan fún ìyẹn bẹ́ẹ̀ so ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ẹ dákun lórí prógráàmù tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ a ní bùkátà sí owó a sì lè rí èèyàn náà tí ó pé tọ èmi ẹ̀kẹ́ òun fẹ́ òun lè gbé gbogbo ẹ̀ dákun ẹ jẹ́ ká wòye sí ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀. lábàlẹ̀ eléyìí náà gẹ́gẹ́ bí eh, Ustaz Abu Abdullah gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ní ìbẹ̀rẹ̀ wọ́n sọ̀rọ̀ ń parí pé program yìí àfẹ́ gbé dúró níbì kan náà afẹ́ máa ń gbé káàkiri ni. so ẹni tó bá mọ̀ pé òun ní bùkátà sí àbí nǹkan kan ń ṣẹlẹ̀ ládùúgbò tó rò pé bóyá òun ní bùkátà sí kí àdénú ànàṣíhà báyìí pé nàṣíhà là ń ṣe fáwọn yẹn káàkiri tó bá wù bẹ́ẹ̀ àbí tó bá ní ààyè ní mọ́ṣáláṣí tó tóbi dáadáa tó lè gba àwọn èèyàn tó wá ní bùkátà sí ládùúgbò wọn pẹ̀lú ògbó ọlọ́run bí a ṣe fẹ́ máa ṣe àwọn ètò wọ̀nyí nù. هذا والله تعالى أعلم السلام عليكم ورحمة الله alhamdulilah ọlọ́mọba kí bá wa san abu jamila ọlọ́mọba kí bá wa san wọ́n ní ẹ̀san rí àwọn nǹkan tí mo gbàgbé òun náà ni wọ́n fi kún àmúrùkọ àti ti gbọ́ wọn yé báyìí so wọ́n tó bá mọ̀ pé o ní kápá ní orí mọ́sálásí kan tó tóbi ládùúgbò dáadáa tó sì mọ̀ pé o ní kápá lórí ẹ̀ dáadáa ni so ṣe ṣe ṣe dájú nínú àti ìhòòdì bẹ́ẹ̀ tó tó yé àfihàn ẹ̀kọ́ pa kékeré aláwọ̀kọ́ ìgbà àríjẹ ṣé mi lè tẹ́sẹ̀ mi so tọ́ wa jama ipa a sì ti pa àwọn èèyàn gbà wọn a ti níbi ìnìkan tí wàá pàdé wa káwa kan ló àbùkù nì sẹ́mọ̀ pé ojú ọ̀nà àmọ́ fẹ́ pọ́n díẹ̀ so bẹ́ẹ̀ ọba níjànú irú mọ́sálásí ńlọ pátápátá kọjá ẹni tí wọ́n ti ju rẹ̀ ládùúgbò àbáyé kì í ṣe pé dandan nìkan jẹ́ mọ́sálásí náà bẹ́ẹ̀ ọba níwájú ta lé family house wọn tó fẹ̀ dáadáa tẹnu rẹ̀ sì kálẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kódà kò sí nǹkan tó burú báyọ̀ bá lè ní ìjọsìn papọ̀ pẹ̀lú àwọn ará àdúgbò kí ẹ jágba tẹ́ǹtì àdínà sí àwọn àmàlówó lọ́wọ́ látọ̀ kò sí wàhálà ṣùgbọ́n àwọn àyè báyìí tá a bá ní kápá lórí ẹ̀ tí ọjà kùn ti rọ̀ lọ́wọ́ bá nà sí ha abùkátà sí irú ẹ̀ kò yẹ báyìí láfẹ́ máa gbé káàkiri àwọn àdúgbò kọ́lọ́mà kọ́ba lẹ́sẹ̀ ti sọ wọ́n ní kódà bí yẹn bá rí pé àdúgbò ti wá yìí irú nǹkan báyìí náà bùkátà tí a pẹ̀lú ọba irú nǹkan bẹ́ẹ̀ dé ká gbọ́ pé ládùúgbò wa tí adínú nasiha lórí ẹ̀ adínú nasiha insha Allah ta'ala àwa adẹ́sàlàyé bọ́lọ̀mọ̀ àlíkà láti fún wa ní agbára. ní ìtẹ̀síwájú èmi náà ní tàlíkù kékeré lórí àwọn nǹkan tí àwọn olùmọ̀ wa tí wọ́n ti ń bá wa sọ láti àárọ̀ kọ́nà àlíkà kọ́nà sàrẹ̀ bá wa san wọ́n ní ẹ̀san rí. nínú tàríf eléyìí tí Abu Shu'aib al Sarumi tí wọ́n ṣe lẹ́ẹ̀kan òun náà lèmi náà tún rọra tún kàmá sí díẹ̀ wọ́n ti ṣàlàyé ẹ̀ fún wa náà eléyìí ni tàrífù àfáwà Muhammad bin Abdul Wahhab rahimahullahu ta'ala nínú salatatul usul wọn salatatul usul al-aslu thani ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n lọ jẹ́ àwọn ìrìwá lójú láti kọ́ òun náà ni ma'rifatu dini islam bil adilla báwo la ti fẹ́ gbọ́ ẹ̀sìn islam yìí pẹ̀lú àwọn ẹ̀rí báwo la yẹ fẹ́ gbọ́ sí islam yìí pẹ̀lú àwọn ẹ̀rí so tààrífù tí wọ́n wá ṣe fún al-islam ń bẹ̀ òun ni wọ́n gbìyànjú àti ṣàlàyé fún wa pé òun náà ni al-istislamu lillahi bit-tawhid wal-inqiyadu lahu bit-ta'a wal-bara'atu min ash-shirki wa ahlihi tààrífù yìí yẹn ni pé ìtumọ̀ islam tí wọ́n sọ yìí ó kó àwọn nǹkan tó pọ̀ sínú onímọ̀kànfẹ́ ra kàmá sí alákọ̀ọ́kọ́ òun náà ni alákọ̀ọ́kọ́ kí islam pín sọ́nà méjì alìsìsìlámù ṣẹ̀rẹ̀ ń bẹ tàbí kẹ́ sọ pé alìsìsìlámù ṣẹ̀rẹ̀ ìjùpájú tẹ̀ ẹ́ lọ fọ́lọ́wọ́n ọba lábala òfin ọlọ́wọ́n ọba òun ní nǹkan tí wọ́n san wá lẹ́sàn lé lórí òun ní nǹkan tí wọ́n gba aládá lé lórí kí yẹn jùpájú tẹ̀ ẹ́ lẹ̀ fòfin ọlọ́wọ́n ọba náà pé ní alìsìsìlámù ṣẹ̀rẹ̀ awo alìsìsìlámù ṣẹ̀rẹ̀ gbogbo ilé ìtọ́jú wa wùyàn ní méjèèjì náà ni ó wọlé ẹlẹ́ẹ̀kejì òun náà ni alìsìsìlámù kọ́dárì awo alìsìsìlámù kọ́dárì ìjùpájùkù tẹ́lẹ̀ fọlọ́run ọba téèyàn gbọ́dọ̀ má jùpájù sẹ́lẹ̀ kódà kọ́ máa bínú ọlọ́run. wàláhu aslam man fi samawati wal ardi taw'an wa karha wa ilayhi yurja'un eléyìí èèyàn ní gbalada lórí ẹ̀ gbogbo ẹ̀dá tí ń bẹ ní sámà àti ilẹ̀ pátá ni wọ́n ń tẹríba fúnfin ọlọ́run bá wọ́n fẹ́ wọ́n kọ̀. mò ń wò ẹ̀dìgbàdo àsìkò mi náà ń wò iná ló jẹ́ kí n bá tẹ́lá fóònù yẹn. náà gbogbo ẹ̀dá tí ń bẹ ní sámà àti ilẹ̀ ọlọ́run náà jùpájù eléyìí báyìí ọmọ sàárẹ̀ ìjúgbájú tẹ́lẹ̀ fọlọ́ ọba ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àpéjú rẹ̀ pọ̀ yín ò ní ládá ṣùgbọ́n níparí òun ni pé tàrífù tí sheikh muhammad bin abdul wahab ṣe yìí kí náà gbà lérò pẹ̀lú ẹ̀ al-istislamu lillahi bi tawhid kájúpájú tẹ́lẹ̀ fọlọ́ ọba pẹ̀lú tawhid nǹkan tá ń pè ní tawhid náà ni àlẹ́ ìbáadà ẹ̀sìn ìjọsìn fọlọ́ ọba ṣùgbọ́n ká máa sí fọlọ́ ọba nìkan làwọn olùmọ̀ jókòó yọ wípé wọn kì pe ìbáadà náà ìbáadà fi tí tawhid bá wà nú ẹ̀ tí o bá ti tawhidu nínú ìbáda ṣírkì náà ń pè ẹ̀bọ náà máa ń pèrú nǹkan báwọn nítorí pé ìbáda méjì ni mahmuda wa mazmuma eléyìí tí ọlọ́run bá lékè lọ́sàn yẹn lẹ́sẹ̀ lórí ẹ̀ àti tí ni ṣírkì ẹni tí ń jọ́sìn ẹni tí ń sin nǹkan mi àtọ̀fọ́ lọ́ba kí ni ṣe jẹ̀mọ́ ìbáda ní ṣe àbí àni ó ní ń sin nǹkan mi sísè ti wà ń bẹ ìbáda ní ṣùgbọ́n torí pé ọ̀pá nǹkan nípa kò mọ́ lọ́ba ẹni òfin jẹ́ ìbáda má láfi ń pè ní ṣírkì ajẹ́ pé tí ìbáda tó máa ṣàǹfààní tàwíìdù ni ó máa kò yẹ báyìí nìsín so àyíbáàdà méjì ni ṣírkún wa tawhid tawhid gangan náà fẹ́ ká ṣe istislamu lillahi bi tawhid ká máa jẹ́ni tí ó máa kájú pájú tẹ́lẹ̀ fọlọ́wọ́n wa pẹ̀lú kọ́lọ́wọ́n ní kálámà jọ́sìn fún islam alákọ̀ọ́kọ́ nìyẹn. wal inqiyadu lahu bi tọ́ọ̀yà kódà jẹ́ kọ́lọ́wọ́n ọba láàmà tẹ̀lé tọ́ọ̀yà méjì ni tọ́ọ̀yà lákọ̀ọ́kọ́ òun náà ni al-amru bi fi'lihi ẹlẹ́ẹ̀kejì an-nahyu bi tarkihi nta pa wala ta kama shi kama shi nta ni ka jìnà sí ka jìnà sí islam wala ke jini wal bara'atu min ash wa ahlihi ka je ni tí ó bo pa bo se ku nbi ẹbọ o mi pa ni láti gbegbo yi wa ahlihi àti gboro ma wa ẹlẹ́bọ ka se bara'a fún wọn ta nan se lelebo iyi lo gwa bùkátà pé asenu islam ni kenya ma shiriku kenya ti ma wa mushriku mo gbọ́dọ̀ máa àwọn ẹlẹ́bọ nítorí pé mo gbọ́dọ̀ fi bàrọ wù bá wọn lò mo dẹ̀ gbọ́dọ̀ máa mùmí nítorí pé mo gbọ́dọ̀ fi wàláwù bá wọn lò wàláwù méjì ni ká ṣe wàláwù fún iṣẹ́ tọrọ bá fẹ́ àti ká ṣe wàláwù fáwọn tó wà lórí iṣẹ́ yẹn bàrọ wù méjì náà ní bẹ àlùbàrọ àti méjì ní bẹ ká bàrọ àfáwọn tí ẹbọ gan fún rẹ àtàwọn ẹlẹ́bọ omi ìgbà gbọ́dọ̀ mọ iṣẹ́ tọrọ bá fẹ́ àtàwọn tí ń ṣiṣẹ́ yẹn tàbí so eléyìí báyìí òun náà nìkan tí ó wà lábẹ́ kọ́ídà yẹn wàhálà ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ gan ọ̀rọ̀ pọ̀ gidi gan lórí kọ́ídà yẹn islam ni wọ́n ṣàlàyé ní fòsíwẹ́wẹ́ hadha wallahu a'lam inshallah bismillah. Naam, salamu alaikum. Ẹ dákun mọ́tò kan wà ní ìsàlẹ̀ SGB one zero seven XB blue. Eh, tòrọ́ kékeré kan líra ẹjọ́ ní kálá nǹkan bá wọn gbé àwọn tí wọ́n ti sẹ́ńsà lẹ́bẹ̀ wọ́n fẹ́ kó blọ́ọ̀kù wọlé. nàbíṣà lọ alọ́sọ́dọ̀ ustaz zatuki. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه ومن والاه lẹ́yìn gbà tí a dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala a fún àwọn olùbánisọ̀rọ̀ wa tí a bá wo tọ́pìkì tí wọ́n fi bá wa sọ̀rọ̀ lónìí a rí pé tọ́pìkì kan ni tó jẹ́ pé tọ́pìkì tó fẹ̀jú tó kẹnu tó jẹ́ pé tí a bá ní ká jókòó ní ọdún mẹ́wàá ká máa fi ṣàlàyé tọ́pìkì yìí a lè ṣàlàyé ẹ̀ nítorí pé tọ́pìkì anabi sallallahu alayhi wa sallam tí wọ́n ránṣẹ́ tán fi sẹ́rán sí wa òun gan fún rẹ̀ ó lo ogún ọdún àti ọdún mẹ́ta lórí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ló fi jíṣẹ́ rẹ̀ fún wa. so náà ló fà tó jẹ́ pé kò rọrùn láàrin wákàtí tá a jòkó yìí káwá gbọ́ yé pé gbogbo táfà ti sọ fún wa yìí wọ́n ti sọ ti ń jẹ́ haqiqatul islam fún wa òun náà ló fà anabi sallallahu alayhi wa sallam tánàbí náà múra láti fi àlùmọ́ rẹ̀ lẹ̀ anabi wa fún wa ní guideline nítorí pé ó mọ̀ páwa tá à ń bọ̀ lẹ́yìn gbogbo tí ń anabi pé yóò padà ìdàrúdàpọ̀ padà táà ní dá mùsùlùmí gidi mà yàtọ̀ sí mùsùlùmí tó wà lórí sunna anabi sallallahu alayhi wa sallam kọ́lá anabi jẹ́ kó yé wa nù hadithu abdullahi ibn amr ibn as radiyallahu anhuma ipe anabi sallallahu alayhi wa sallam ó ní àwọn yahudi àwọn banu israel ó ní tafarraqat ala isna ashara isna wa sab'ina lillah ó ní wọ́n pín sí seventy two ni wọ́n pín sí lóríṣiríṣi eléyìí náà yahudi ni eléyìí náà yahudi ni anabi ní ẹ má wàá jọ jọyín lójú àwọn àlùmọ̀ tèmi náà ń bọ̀ wá pín sí seventy three anabi wa ní gbogbo seventy three tá à ń sọ yìí o kulluha finnar illa wahida gbogbo ẹ̀yẹ́ yán inú náà ni jù à illa wahida àyàfẹ́ ẹyọ kan ṣoṣo ẹyọ kan ṣoṣo yìí àwọn sàábẹ́ kó dààmú bá wọn wọn á bè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam pé wọ́n máa híyà èwo lẹ́yọ̀ kan káfí mọ̀ bí tá a bá rìn sí káfí mọ̀ bí tá a kéré bọ̀ anabi ní ma ana alayhi al-yawm wa ashabi anábì ní tóun àtàwọn sọ̀hábẹ́ òun táwọn ń bẹ lórí ẹ̀ lónìí òun náà lẹ́yọ̀kan òun ajẹ́ pé anábì sallallahu alaihi wasallam náà ti fún wa ní guideline ìpè a máa wá wá káàkiri wọ́n ti fún wa ń sẹ́nu a máa wá káàkiri pé kí lànàbì wà lórí ẹ̀ kí làwọn sọ̀hábẹ́ wà lórí ẹ̀ níbi àkídà kí làdí ọkàn wa kí lànàbì àtàwọn sọ̀hábẹ́ wà lórí ẹ̀ níbi ìrun kíkí kí lànàbì àtàwọn sọ̀hábẹ́ wà lórí ẹ̀ níbi àwẹ̀ gbígbà kí lànàbì àtàwọn sọ̀hábẹ́ wà ń bẹ níbi al-muamalat bá a ṣe bára wa lò kí lànàbì àtàwọn sọ̀hábẹ́ wà ń bẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láwọn wá gbé sórí gbogbo gbèsè ayé wa lọ́kọ̀ọ̀kan ìpè kò sí ní tá a fẹ́ ṣe láyé yìí á wá di pé kí lànà ń bẹ lórí ẹ̀ kí làwọn sọ̀hábà ń bẹ lórí ẹ̀ so eléyìí láàfin là kúrò nínú ọ̀nà tí ànábì sallallahu alaihi wasallam ní àlùmọ́ òpin sí yẹlẹyẹlẹ so látara di eléyìí agbà wá yànjú ká kún fún ìṣèwádìí ká kún fún ìwá ẹ̀kọ́ nípa ti àtòrí ẹ̀wáyé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ní tí wọ́n torí ẹ̀ dá wa òun náà ni pé kí ni ìbáàdà náà ni òun náà ló yẹ kí wọ́n torí ẹ̀ dá wa ọ̀pọ̀lọpọ̀ wa ní sí ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé wa ní à ń lò lérò ni pé bá a ṣe rí jíjẹ bá a ṣe rí mímu so ẹ jẹ́ ká máa fi ààyè kalẹ̀ bó bá ti wò ó kéré ma ìpè ntí ò yé mi nú ẹ̀sìn tẹ́lẹ̀ mo fẹ́ kọ́ ń bẹ̀ lónìí tó bá tún lọ́la ká tún gbìyànjú ẹ̀ látara àdìrẹ́yìn á rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan yóò yé wa nínú ẹ̀sìn سبحانك الله وبحمدك bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. so àbí náà ni a fi àdàgbà ta'liq ibẹ̀ láti ọ̀rọ̀ sí lónìí inshallah èyí tí ó máa tẹ̀lé báyìí òun náà ni ìbéèrè àti ìdáhùn láàrin ìṣẹ́jú bíi mẹ́wàá inshallah ta'ala bismillah. alhamdulillah ọlọ́run kó bá dúpẹ́ fún àwọn afọwọ́tán tí ń sọ̀rọ̀ ní àtẹ̀kan. ká tó máa lọ ó ní ká fi eléyìí ṣe àpọ́nlé fún àwọn afáwà tó wà lórí ìjókòó látàárọ̀ gẹ́gẹ́ bí dókítọ́rù wa Ajíjọlá Kéwú àwọn afáwà Ustaz Ismail Abu Abdullahi Ajíkòbí eh, àtàwọn afáwà Abdulgani eh, Ọlọ́jẹ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táàrí wọn náà àti gbogbo alápapọ̀ kọ́lọ́n gba ní iṣẹ́ olóore wa. Eh, ní question tí wọ́n béèrè mi báyìí ẹnìkan ní ẹ aṣọ tí wọ́n bá ya ọmọdé sí lára ẹ̀dàkùn sí yẹn lè wọ́ kírun àbí kí yẹn máa wọ́ aláwọ̀kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àkàrù kan bẹ tán ní hasbi allah la ilaha illa huwa alayhi tawakkaltu nígbà tí mo ṣe gẹ́gẹ́ bí wọ́n ti kọ́ sí ibìrà yìí ní ẹni àwọn kan ní àdìsíyàn ò lẹ́sẹ̀ ńlẹ̀ tó ǹjẹ́ a lè máa ka irú bẹ́ẹ̀ náà wọ́n sì ní kẹ́ bá wa túmọ̀ ìtẹ́jẹ́ la ilaha illa allah نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أبقى يدري بيا مافكي أو دكتور وا أو ني وداون ري فأما غري من ما بين سه إلاكم إلاكم دكتور إلاكم إلاكم mà kí náà ń pè níjọsìn tí ó bá mọ̀ fi la ilaha illallah ẹlòmíì kan sọ ni kò ṣe láǹfààní so ìtumọ̀ rẹ̀ pé la ma'buda bi haqqin illa Allah kò sẹ́ni tí ìjọsìn tọ́ sí ní ti tòótọ́ àfọlọ́wọ́n ọba Muhammad Rasulullah aṣátòrò kejì yẹn alẹ́ Muhammad ni òjíṣẹ́ ọlọ́run ọba ìyẹn náà láwọn dọ̀wábì tí mo rò pé tíjókòó yìí bá ń lọ wájú sí kódà tọ́pìkì lè jẹ́ pé ń fẹ́ wò ni pé la ilaha illallah ana ataharraju min hadha <laughs> barakallah. sáwà àlíkọ́ ní tẹ́lẹ̀ wákàtí kò sí tá àìlí kò sí nǹkankan mo kàn fẹ́ pè wá sákèsì pé àsìkò tí a dá ipe ìṣẹ́jú mẹ́wàá fún béèrè ó ti tó mo sì bá bùsùn mọ́yà èyí mẹ́wàá fáyà béèrè lọ ni <laughs> èmi ti ń wa gómi báyìí so inshallah ẹ̀rọ fẹ́ bá mo wá sí òpin. ẹni tó bá ní tàlík lórí kàdúyà lọ. Uh, bisimilahi rahman rahim lórí asbíyà wà ọ̀dà ìbéèrè tí ẹ̀gbọ́n mi ò lè dáhùn àbúrò rẹ̀ bá wọn dáhùn. Ètò eh, ṣẹlẹ̀ ń bẹ hadithi yẹn ni pé ń bẹ nù àwọn afa kan sọ pé hadithi yẹn kò fẹsẹ̀ rinlẹ̀ tó. Ń sì ń bẹ nù àwọn afa kan sọ pé hadithi yẹn ń kọ́ ó fẹsẹ̀ rinlẹ̀ tá a bá tẹ̀lé sọ pé sọ̀hẹ́ ni a sọ pé hasan ni so nínú wọn òun náà lè ṣe kumbas rahimahullahu ta'ala nínú wọn òun náà lè ṣe kashuhaib al-arnahut àwọn náà sọ bẹ́ẹ̀ pé hadith yẹn kọ́ ò fi ẹsẹ̀ ta'ala a'lam. inshallah kí a tún máa lọ wọ́n ní káfí àsìkò yìí kéde fún wa pé mọ́sídìdì méjìdádì tí àwọn àfáwà Abu Abdullah tó bá sọ lẹ́ẹ̀kan yẹn ibẹ̀ ni àdínù nasiha mi yóò ti wáyé ní on twenty five next month. bákan náà wọ́n tún wá ní mọ́sálásí náà ipe àfáwà Ibrahim Yusuf àfáwà Dasuki tí wọ́n jókòó sí apá ẹgbẹ́ àfáwà Abu Abdullah wọ́n ní program níbẹ̀ tí lónìí náà ni tí tọ́pìkì náà jẹ́ ìtumọ̀ la ilaha illallah gàgà àti pé ní aago mẹ́rin inshallah ọlọ́run ti rọrùn. na jama wọn ni wọn fẹ́ pín kínní ní ìsàlẹ̀ ẹni bá fẹ́ ṣe jama tó bá fẹ́ ṣe ìrànwọ́ fún mọ́sálásí yẹn ẹ dákọjá gbà salamu alaykum wa rahmatullahi wa barakatuh.